وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار <clears throat> àti gbogbo ẹ̀yin olùgbọ́ wa lórí ètò wa àkídàtò àlè sunnati wàlìjàmáà pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatu. ní ìtẹ̀síwájú àlàyé tá ń bá lọ lórí kí ni àwọn ẹ̀sà tó wà fún àkídàtò àlì sunnati wal jama'a kí ni àwọn ẹ̀sà tó wà fún àdìọ́kà àlì sunnati wal jama'a níjẹ̀ẹ́jọ́ a sọ̀rọ̀ nípa ìntó ní í ṣe pẹ̀lú ìpè àkídà àlì sunna wal jama'a yìí fẹ́ni tó bá ní a máa jogún ìgbésí ayé alápọ̀nlé fúnra ẹni bẹ́ẹ̀ a sì máa jogún ìsẹ̀mí ìrọ̀rùn yóò máa gbé ìgbésí ayé àlàáfíà pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala lónìí a tún máa tẹ̀síwájú bí tá a ti dúró sí òun náà ni lórí pé àkídà alìsúnà wal jama'a yìí tamla'ul qalba bit tawakkul ala Allah àkídà alìsúnà wal jama'a ajẹ́ kí ìmá jẹ́ kí ọkàn èèyàn kó kún kẹ́kẹ́ fún ìgbáralé Allah subhanahu wa ta'ala gbogbo nǹkan tẹ́yìn bá ń ṣe yóò máa gbáralé Allah wa ta'ala gbogbo tí máa ń wá yóò máa kọ́dọ̀ rẹ̀ nìkan òun náà lòun ti lè rí eléyìí ni wọ́n pè ní àtàwákùl ẹni tí wọ́n pè ní òun náà ni fi gbogbo ọkàn èèyàn kéèyàn dájú ẹ̀kọ́ ọ̀dọ̀ afáwa sọ fún wa pé fàlà àkídàtul islamiyya àkídà islam tó jẹ́ pé òun náà ni àkídà alìsúnná wàlìjàmáà ta'amuru al-abda bi an yakuna qalbuhu muntawiyan ala sirajin min at-tawakkul ala Allah yóò máa pa ẹrú láṣẹ ipe kí ọkàn rẹ̀ kó wà lórí ìdájúkọ Allah subhanahu wa ta'ala pé kí ọkàn rẹ̀ kó wà lórí ìgbé ara lé Allah subhanahu wa ta'ala wa tawakkulu fi lisani shar'i níta ń pè ní ìgbáralé Allah subhanahu wa ta'ala nínú sharia Islam innama yuradu bihi tawajjuhul qalbi ila Allahi halal amal níta gbàlérò pẹ̀lú

eléyìí òun náà ni àṣírí ìtànkè ní ìgbáralé Allah subhanahu wa ta'ala eléyìí òun náà ni pàápàá ìtànkè ní ìgbáralé Allah subhanahu wa ta'ala látara ẹnu ọ̀rọ̀ ìtàkà yìí a dáadáa a rí pé àgbọ́yé ìtànkè ní ni kéèyàn ó sì gbára lé nígbà tí èèyàn bá fẹ́ ṣe gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe téèyàn bá fẹ́ gùn lé kíṣẹ́ kan àbófẹ́ rìnrìn kan tí wọ́n á sọ fún ọ pé ah kó tó ṣiṣẹ́ yìí ó láwọn nǹkan báyìí báyìí báyìí tó gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kí nǹkan yóò bá lè bọ́ báyìí báyìí tó gbọ́dọ̀ kọ́kọ́ fi wẹ̀ kí bá lè bọ́ sí ọ Ya ah, àbí nǹkan báyìí ló ṣe àbí nǹkan báyìí ló ṣe gbogbo orú àwọn eléyìí kò sínú gbáralé Allah subhanahu wa ta'ala o ẹni máa ń wáṣẹ́ bí tó máa ń wáṣẹ́ lọ wọ́n á fọ́n túrà lé kan pé ó fi sára àbí wọ́n fọ́n ní ọṣẹ kan pé òun ní kókó bí wẹ̀ kó tó jáde lé láàárọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí wọ́n máa ń tọ́jú fún yàn gbogbo àwọn nǹkan báyìí kò sínú gbáralé Allah subhanahu wa ta'ala ìgbáralé nǹkan míì lẹ́yìn tòtí yẹn bá gbára lé Allah subhanahu wa ta'ala ọkàn yẹn ni ó dájú kọ́ ipe tọ́ ìwọ náà ni mo gbára lé ìwọ náà ló lè jẹ́ kí n rí nǹkan tí ń wá yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni òun náà ọ̀dọ́ ẹ̀ láti máa wá náà lọ́wọ́ gẹ́gẹ́ gbogbo àti máa ń kà ní gbogbo pé wa jọ́sìn fún náà láti máa wá jẹ́ ọ̀rọ̀ gbogbo tó jẹ́ pé tàbá wo wúlẹ̀wúlẹ̀ rẹ̀ á rí pé ibi tẹ́lómi ti ń wá ìrànlọ́wọ́ ó tayọ ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ní ti ń wá ìrànlọ́wọ́ rẹ̀ lọ́sọ́dọ̀ àwọn nǹkan míì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala afáwa ni walladhi yuhaqqiqu tawakkula huwa bil asbabil ma'muri biha ní tí ó jẹ́ ká débi pàápàá ní táǹpẹ̀ ní gbaralé Allah subhanahu wa ta'ala òun náà ni ká máa ṣe àwọn okùnfà tí wọ́n là kalẹ̀ fún wa àwọn sábàbí téèyàn máa ń rí ìtẹ̀yàn wá lápèjúwe ẹni tó fẹ́ lówó okùnfà tí ó ọ̀nà tí ó rìn òun náà ní pé kí ni kó lọ ṣiṣẹ́ iṣẹ́ tó jẹ́ sí àláàlí ẹni tó fẹ́ lówó kó lọ dáko ẹni tó fẹ́ lówó kó lọ rin ojú ọ̀nà bóyá yóò ṣòwò ni kátàkárà ni ó ọ̀nà yẹn tí yẹn bá wá rin ojú yẹn òun náà ní nǹkan tá à ń pè ní pàápàá pé ha fàmánì ha ẹni tó owó a ti máa rí dúkìá tó bá ti pàtì àbójú tí a ti máa rí nǹkan téèyàn lé láyé kò wá ní lójú tó ti yẹ kéèyàn ó rí irú ẹni báwọn lámúyẹ sí hatawa kúlù irú ẹni báwọn kò gbára lé Allah subhanahu wa ta'ala kéèyàn ó jókòó nu lé ń wówó àbí ń wá mímà àwọn kan wá fún ọ pé ìmọ̀ tó ń fún ọ á ṣe àkọ́ ikú fún ọ bẹ òun náà ní <clears throat> ìlànà tá a ṣe fún ọ eré ayé kò tọ́ olóbi ṣe gàrí tíra rẹ̀ nígbà tó bá hàn tún sáré tì á wá ju eré ayé kò tọ́ á èyí kìíní kan á ju kìíní kan sí i ó máa mú tó bá ti wá mú báwọn gbogbo eléyìí wàláì tí wọ́n máa kọ́ yàn kéwú lójú oorun wọ́n sì máa kọ́ kéwú lójú oorun nígbà tí gbogbo àwọn èèyàn tá ń lọlé kéwú lójú ayé tí wọ́n jáde lọ́sàn-án tí wọ́n lọlé kéwú ìwọ́n wá jòkó lé òsè kankan ó wá retí pé tó bá di lóru àwọn kan máa wá kọ́ kéwú àlìjànú ní kọ́ kéwú kéwú ṣètọ́ ọ̀nà ni ó ti máa kọ́ kéwú jòkó lé ká máa wá rẹ ìdílé di pé ah, àwọn tó ṣe wàhálà tí wọ́n wá mímọ̀ káàkiri ẹlòmíì kú olórílẹ̀-èdè rẹ̀ ti ń wá mímọ̀ káàkiri lọ́sàn-án lóru àwọn èèyàn wá mímọ̀ káàkiri ẹnìkan wá sọ fún ọ pé short cut kan wà pé má wulẹ̀ dààmú ara rẹ tó bá ti rí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí àwọn ilẹ̀ amú eríṣiríṣi á ǹtú yìí tó bá ti wá hàn án ìjọ méje ló fi lò ó sì ní jẹ nǹkan abẹ̀mí ó sì gbà rẹ̀ fúnjọ méje ni tó bá ti wá ń lò ó ǹtú yìí ló máa wá fi sínú gbogbo àwọn eríṣiríṣi ni wọ́n máa kó láwọn èèyàn lọ́wọ́ ìtànjẹ ni o ìrìn ojú ọ̀nà ṣèkọ́ọ̀nì ni àìrìn lójú ọ̀nà tó tọ́ tó yẹ kéèyàn ó fi wá nǹkan àwọn sàbí ànábì ridwanullahi alaihim ìmọ̀ tí wọ́n ní tí wọ́n kọ kalẹ̀ fún wa lónìí tí gbogbo wa ń ṣàǹfààní pẹ̀lú ẹ̀ níbo ni wọ́n ti rí i tẹ́nìkan ní kọ́ wọn lójú oorun ẹbí wọ́n jòkó sáà ànábì náà ni wọ́n sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́dọ̀ ànábì tó yé wọn yìí òun náà ni wọ́n kọ kalẹ̀ fún àwọn tó tẹ̀lé wọn nínú àwọn tàbí òun òun náà ni ẹ̀kọ́ yẹn náà ni wọ́n sàn tó kò sẹ́nìkan tí máa jòkó lé lẹ́ni tó nìkan ṣe tí ó wà ní à tó bá yá ìmọ̀wó wà dé ẹ̀yin náà lọ lè wò àwọn tí wọ́n máa ń rí ojú ọ̀nà tí ò yẹ kí wọ́n gbà tí wọ́n fẹ́ láwọn fẹ́ gba sọ́kọ̀tì àwọn fẹ́ fi ní mímá tí wọ́n gba ojú ọ̀nà àlìjẹ̀nu pé kálíjẹ̀nu wá kó àwọn lójú oorun irú wọn èyí nọ́mà láyé wọn ò ní báláǹsì tí ò bá ya wèrè nu wọn tí ò bá kú dànù yóò sì máa gbé bíi ayé dédédé ẹ rí i pé ìmọ̀ òun gan lára rẹ̀ gan ìmọ̀ òun ò tiẹ̀ ní ṣiṣẹ́ kankan lára ẹ̀ ẹlòmí yóò wá mi yóò lo ọ̀nà àjẹnú láti fi wá mímọ́ níta ẹ̀ka ìfẹ́ aṣọ ló máa dọ̀tí kiri kò ní wẹ̀ ẹ́ bí máa ń la agùn báyìí yóò máa fi gbogbo aṣọ nu agùn ní yóò máa ṣe yìnkìn yóò wá lóhun ṣe kí ni yóò sì lóhun ní mímọ́ ìmọ̀tẹ́yìn bá ti ní tí o bá ti bí ìpáyà wá subhanahu wa ta'ala sí yẹn lára kò bí ìmọ́tótó sí ọ lára ìmọ̀ wá lélẹ́yìn nítorí pé ìmọ̀ àlìjẹ̀nú ni ẹlòmíì àti wá mímọ̀ yìí àlìjẹ̀nú iṣẹ́ tí wọ́n fẹ́ lòmíì yóò ju agbára rẹ̀ lọ pàtó ní o fẹ́ kẹ́kọ̀ọ́ yóò ju agbára rẹ̀ lọ sábà wá fún oníṣẹ́ yìí tó wá bẹ̀rẹ̀ sí tà á ìdí ó kẹ́yìn rẹ̀ fún ẹni bẹ́ẹ̀ tí ó gbẹ̀yìn rẹ̀ fún ni pé eri fífọ́ ni ẹlòmíì eri ni ó máa fọ́ eri wàá fọ́ fá títí yóò fọ́ tẹ́lẹ̀ wo tí ó sì fi kú. tó ẹlòmíì ń bẹ tó jẹ́ pé orí fífọ́ yìí. orí wọn wà fọ fá títí tí ó sì ṣe kíni tí ó sì bẹ́ẹ̀ yóò sì fi jáde láyé kí ni irú ẹni bẹ́ẹ̀ ń wá káàkiri ó ń wá ilham ó ń wá nǹkan tí ó ń wá nǹkan tó ń wó fi ní mímá láì ṣe kíni láláì lọlé ẹ̀kọ́ ó fẹ́ ní kò sì fẹ́ lọlé so irú eléyìí kò sí tí ó padà gbẹ̀yìn irú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ irú ẹni báwọn kò sí ní tí ó padà gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ tó tayọ pé kíni tó tayọ pé yóò padà tẹ̀mí ara rẹ̀ lóko ni irú ẹni báwọn tí ó bá ti tẹ̀mí ara rẹ̀ lóko yóò sọ̀ra rẹ̀ dìdàkudà bí wèrè bí ẹ̀hànà ni ó máa ti káàkiri láwùjọ nítorí pé kíni nítorí irú ẹni bẹ́ẹ̀ kò rin ojú ọ̀nà àbí tó yẹ kó rìn tó ti yẹ kó fi wá mímà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó jòkó sínú ilé tí ò rin ojú ọ̀nà tí ò rin ojú ọ̀nà tó yẹ kó rìn láti fi wá mímọ̀ ní ìmọ̀ láti fi wá dúkìá láti fi wá owó owó tí ó ṣàǹfààní fún láyé tí ó fi gbọ́ bùkátà ara rẹ̀ ó wá jòkó sínú ilé wọ́n wá ní tó máa ṣe òun náà ni pé máa fasẹ́ báyìí máa ṣe nǹkan báyìí nílé owó pọ̀ wá irú eléyìí owó tí ó wà fún ẹni bẹ́ẹ̀ owó ṣètọ́nù ni owó háràmù ni owó tí ò ní jẹ́ orí ojú rere Allah subhanahu radiyallahu anhum ó wá bá anabi sallallahu alayhi wa sallam jọ kan ó ní ìrẹ anabi rànkúmí ìhun tóun rànkúmí tóun kù dé yìí ṣé kóun ó tú rànkúmí ìhun lẹ́ẹ̀ kóun ṣe kí ni kóun gbára lé Allah subhanahu wa ta'ala pé yóò bá òun sọ kí n tú rànkúmí lẹ́ẹ̀ kí n sì fi ilẹ̀ sọ ọlọ́run anabi ní kọ́kọ́ dé malẹ̀ náà dé rànkúmí rẹ malẹ̀ tó bá ti wá dé rànkúmí rẹ malẹ̀ tán wa tawakkal ala Allah kó o ṣẹ̀ṣẹ̀ wá gbára lé Allah subhanahu wa ta'ala eléyìí túmọ̀ pé kí ni èèyàn kọ́kọ́ rin ojú ọ̀nà tó yẹ kéèyàn ó rìn láti fi wá nǹkan téèyàn ń wá síwájú kéèyàn tó wá sí kí kó tó wá gbára lé Allah subhanahu wa ta'ala ìgbára lé nìkan kò tó ìgbára lé nìkan kò ní ṣe àǹfààní fún yàn láláì ṣe pé kíni láláì ṣe pé èèyàn rí ojú ọ̀nà tó yẹ kéèyàn orin téèyàn fi rí ojú re Allah subhanahu wa ta'ala téèyàn fi rí nǹkan téèyàn lé téèyàn lé láyé téèyàn fi ba àfi kó rí ojú ọ̀nà náà ó tó di pé gbogbo ìgbàkígbà téèyàn bá ti wá rò pé á ọ̀nà tí mo lè gbà rí kan wà ní ọ̀nà táwọn yòókù ẹni bẹ́ẹ̀ ọ̀nà tí ń rìn yẹn kìí ṣe ọ̀nà tó bá ìlànà anábì esi ọna wa sallam mu kìí ṣe ọ̀nà tó ṣe déédéé pẹ̀lú súnà anábì so ó túmọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ọ̀nà tí irú ẹni kìí ṣe ojú ọ̀nà kíni kìí ṣe ojú ọ̀nà ti ti islam ńlá kalẹ̀ fún wa ipe kéèyàn ó rìn láti fi ṣe kíni láti fi rí nǹkan téèyàn ń wá so látara di eléyìí èèyàn gbọ́dọ̀ rin ojú ọ̀nà tó lálàáfíà ojú ọ̀nà tí islam júwe fún wa pé ojú ọ̀nà téèyàn máa fi ń gbà téèyàn máa fi ń rí téèyàn wá nìyí ojú ọ̀nà téèyàn máa fi ń rójú rere Allah subhanahu wa ta'ala nìyí àfi kéèyàn ó rìn so téèyàn bá rìn òun ni ó ti sábà bíi téèyàn ó fi rí nǹkan téèyàn wá àìrí ojú ọ̀nà yìí òun náà ni ó fà á tó jẹ́ pé kí ni kí ó máa múyàn tí yóò fi rìn kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala tí yóò tí yóò fi jáde kó nínú ẹ̀sìn Islam tí ó sì ní mà látara pé kí ni látara pé kò rìn ojú ọ̀nà tí ó yẹ kó rìn so àfa wa sọ fún wa pé famana àtọ́lá ha ẹni tó bá ti fi ìgbáralé Allah subhanahu wa ta'ala yìí tó bá ti fi sílẹ̀ tí ò gbáralé lam yasiha tawakkuluhu irú ẹni báwọn kò gbáralé Allah subhanahu wa ta'ala o walam yakun tawakkul da'iyatan lil bitala ìgbáralé Allah subhanahu wa ta'ala yìí kèé tìyàn lọ síbi kéèyàn ó paṣẹ́ tì olóhùn òní ṣiṣẹ́ mọ́ awìlì kìláàlì mi nàlẹ́ amal àbíkó ti máa ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó wá ní àwọn ah, òṣìṣẹ́ mọ́ òun gbáralé Allah subhanahu wa ta'ala so eléyìí kèése kò sínú ìgbáralé Allah subhanahu wa ta'ala bal laqad kana lahu al-atharu al-azim ìgbáralé Allah subhanahu wa ta'ala yìí ó ní orípa níláńlá fi ìkìdámi ọ̀dọ̀má ìrìjàl ala jala'il al-a'mal ìmọ̀ jẹ́ kí àwọn èèyàn ńlá àwọn èèyàn tí wọ́n ti kọjá inú àwọn èèyàn tí wọ́n ṣe wọ́n lè gbàgbé láyé ìmọ̀ jẹ́ kí wọ́n múra kán múra láti ṣiṣẹ́ tí wọ́n máa rò pé tí ah, wọ́n lè àtìkù mẹ́ báyìí kí tí ṣe wọ́n lè rí kíní ṣe báyìí àmọ́ látara pé wọn gbára lé Allah subhanahu wa ta'ala wọn ó sì gùn lé iṣẹ́ yẹn wọn ó sì máa ṣe látara bẹ́ẹ̀ wọ́n ó sì rí iṣẹ́ òun ṣe ó sì bá a yọ so eléyìí òun náà ní irú tí ta'ala ti máa ṣe irú ẹnikẹ́ni tó bá subhanahu ta'ala tó tún wá di ọkàn tó dààmú a kìíní yìí òun ti fẹ́ sábà ti fẹ́ ṣe irú ẹni báwọn òun náà àfa sọ pé wà màtàrà nàdà azimu sahih wà bìtàwákulẹ̀ aláàmà bìyàdìhì malakuti kulli shay kò sígbà tí ìdààmú rẹ̀ tó bá lálàáfíà kẹ́yìn ó di kàpẹ́ mo fẹ́ ṣe nǹkan báyìí àti gbára lé Allah subhanahu wa ta'ala táwọn méjèèjì bá fi lè pàdé tá bá fi lè pàdé fún yàn kò sí tí ó bí fún yàn yóò bí pé èyàn ó jèrè níbi nǹkan téèyàn bá ń wá yóò bí pé èyàn ó rí gbogbo nǹkan téèyàn bá ń lé ọwọ́ yẹn ó tẹ̀ tí ó máa bí tí ó máa bí fún yàn nù. No so àbáwá ni wà áàdọ́mù tawakuli ala Allahi ta'ala èyí tó wá tóbi jù nínú gbáralé Allah subhanahu wa ta'ala fi talabil hidaya òun náà ni kéèyàn máa wá ìgbànà káàkiri kéèyàn gbáralé Allah subhanahu wa ta'ala èyí tó tóbi jù mbẹ́ òun náà ni kéèyàn máa wá ìmànà wa tajridi tawhid kéèyàn ó sì mú Allah subhanahu wa ta'ala nìkan lọ́ka ṣoṣo kéèyàn má pa nǹkan mí papọ̀ mọ́ níbi ìjọsìn rẹ̀ ni kéèyàn má pa nǹkan mí papọ̀ mọ́ níbi iṣẹ́ rẹ̀ ti ń ṣe káwọn gbàgbọ́ ẹlòmíì lè ṣe nǹkan mí sí Allah subhanahu wa ta'ala nìkan lè ṣe àwọn alágbájá lè pààyàn àwọn alágbájá wọn lè ṣe kéèyàn mọ́ ìjẹ kó mọ́ rí mu àwọn alágbájá wọn lè ní kéèyàn mọ́ ra ayé gbé gbogbo orú àwọn nǹkan báyìí ó tako tawhid ìpáyà ìgbáralé Allah subhanahu wa ta'ala yóò jẹ́ kí tawhidu yẹn gbáralé Allah subhanahu wa ta'ala kó dúó déédéé ìmú Allah subhanahu wa ta'ala lọ́kàn ṣoṣo yóò jẹ́ dúó déédéé látara ìgbáralé Allah subhanahu wa ta'ala wa mutaba'atu rasul òun náà ni pé ìmọ̀ tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam òun náà ni látara rẹ̀ òun náà ni ìmọ̀ tẹ̀lé Allah subhanahu wa ta'ala ìmọ̀ tẹ̀lé òjijì Allah subhanahu wa ta'ala ní gbogbo nǹkan tá a bá ń ṣe gbogbo ìjọsìn tí ẹ bá fẹ́ jọ́sìn gbogbo ojú rẹ tí ẹ bá fẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa kò gbọ́dọ̀ tayọ ọ̀nà tí anabi sallallahu alayhi wa sallam tó là kalẹ̀ fún wa ìgbáralé Allah subhanahu wa ta'ala yìí òun náà ni ó jẹ́ kéèyàn lè máa tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam níbi àwọn àṣẹ tó bá pààyàn òun náà ni ó jẹ́ kéèyàn lè máa tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam níbi àwọn nǹkan tó bá ní kéèyàn ó jìnà sí tó bá ní kéèyàn má dé bẹ́ẹ̀ wà jihadi ahlil baatil ìgbáralé Allah subhanahu wa ta'ala òun náà ni ó sì fún yàn ní ìfọ̀kànbalẹ̀ láti máa gbógun ti àwọn tá bá ń ṣèbàjẹ́ láwùjọ láti dìde pé á ah, ìbàjẹ́ tẹ̀ ń ṣe láwùjọ yìí pé kò lẹ́tọ̀ọ́ láti máa ṣàlàyé wọn káàkiri fáwọn èèyàn wa husuli ma yuhibbuhu Allah wa yardahu min al-iman látara ìgbáralé Allah subhanahu wa ta'ala yìí òun náà ni èèyàn ó fi máa èèyàn ó fi dé ipò ìgbàgbọ́ ní ìyí tí Allah subhanahu wa ta'ala tó fẹ́ràn àti tí Allah subhanahu wa ta'ala yọ́nú sí wàlìyàkín wàlìílmi wà dáàwá látara ìgbáralé Allah subhanahu wa ta'ala yìí òun náà ni yóò fi dé bí àmàdájú téèyàn ó mọ Allah subhanahu wa ta'ala lámàdájú téèyàn ò sì nípa nǹkan kan mí papọ̀ mọ́ wà da'wa látara ìbáraẹ̀ Allah subhanahu wa ta'ala yìí òun náà ni ó fìyàn ní fọkànbalẹ̀ láti máa pèpè sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala téèyàn ò sì ní máa ṣe nǹkan mí ìtura sí Allah subhanahu wa ta'ala eléyìí nínú àwọn àǹfààní tó wà níbi kéèyàn gbáralé Allah subhanahu wa òun náà ni tó jẹ́ pé ẹ̀sà kan ní nínú ẹ̀sà al-sunnah alùsùnà wal jama'a wọn a máa gbára lé allah subhanahu wa ta'ala wọn ó sì máa mà nínú ọkàn ara wọn ipe kò sí tó lè ṣẹlẹ̀ àyàfi nǹkan tí allah subhanahu wa ta'ala bá fẹ́ kó ṣẹlẹ̀ wọn ó sì mà pé kò sí níta bá lélé tá bá wọn mọ̀ yìí pé kò sínú àkọọ́lẹ̀ fi allah subhanahu wa ta'ala onírú nǹkan bẹ́ẹ̀ yóò tẹ̀yà lọ́wọ́ ni. <coughs> gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀sà alùsùnà wal jama'a nínú ẹ̀sà àkídàtò ahli sunna wal jamaa annaha tahmilu ala al-izzati wal karama òun náà ni pé a máa jogún iyì fún yà a sì máa jogún àpọ́nlé fún yà ẹni tó bá ní àdìẹ ọkàn ahli sunna wal jamaa yóò jogún iyì fún yóò sì jogún àpọ́nlé fún pẹ̀lú àkídàtò sahiha ẹ̀rí àkídàtò lálàáfíà tahmilu ahlaha ala al-izzati karama yóò máa gbé gbogbo ẹni tó bá ní àkídà yìí yóò máa gbé lọ síbi yìí ni gbogbo tí ó bá ti rí ibẹ̀ ni ó máa ti lọ gbogbo tí ó bá ti rápọnlé ibẹ̀ ni ó máa ti lọ kọ́dà yóò máa gbé lọ síbi àṣàjá àti alqawliya walfi'liya tẹ́ ẹ bá ní àkídàtu al-sunna wal yóò jẹ́ akin àkídà máa bí akin síyàn láàrin yóò jẹ́ kéèyàn ó jákin yóò jẹ́ kéèyàn ó láyà àṣàjá àti alqawliya èèyàn ó láyà láti sọ̀rọ̀ láti sòdodo tó bá jẹ́ pé àkídàtò àhálì súnà wal jama'a ń bá ń bẹ nínú ọkàn èèyàn yóò láyà láti kíni láti sòdodo bí tó bá ti kó sòdodo wal amaliyya wal fi'liyya gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìlákin láti ṣiṣẹ́ tó yẹ ká ṣe inú ẹ̀sìn lákìdí àbá dúró dáadáa ní tó bá yẹ ká ṣe níṣẹ́ inú ẹ̀sìn èèyàn ní bẹ̀rù láti dé ibà Allah subhanahu wa ta'ala ló ní ṣe yóò máa ṣe lọ ni ní tó bá ní a máa ṣe yóò jìnnà sí kò ní ṣe kò tí ẹ̀ ní sí nǹkan kan lọ́kàn rẹ̀ pé yóò máa bẹ̀rù ẹnì kankan afaani famata tayaqqana al-abdu anna allaha huwa nafi'u ad-dar gbogbo gbàkigbà tí ẹrú bá ti ní tó bá ti ní àmàdájú ife allah subhanahu wa ta'ala òun náà ni an-nafi'u ad-dar òun náà lọ́ba tí máa ń fún yàn láti máa ń sàǹfààní fún yàn òun ni máa ń ṣe àǹfààní fún yàn ad òun náà sì lọ́ba tí máa ń fara níyàn kò sáfà níbi kankan àbàǹfààní tí allah subhanahu wa ta'ala bá ti fún yàn bẹ́ẹ̀ ni kò sí nira kan àyàfi tí Allah subhanahu wa ta'ala bá ṣe kíni tó bá gbé báyà tẹ́rù bá ti ní eléyìí lọ́kàn <clears throat> al-mu'til mani' tó gbàgbé Allah subhanahu wa ta'ala òun náà ni ọba tí máa fún yàn al òun lọ́ba tí máa fún yàn ní nǹkan al-mani'u òun náà lọ́ba tí máa kọ̀ fún yàn tó bá lélẹ̀ tó bá wá tó bá rí tó gbàgbé Allah subhanahu wa ta'ala òun náà ni òjò rí èyí tó bá rí tó gbà fóun lójú orí wà á nà mọ̀nà tàzà bí ìfọ̀ wà aziz téèyàn bá ti gbà ládé ọtí bá ti wà nù ọkàn yẹn pé ẹni tó bá wá iyì pẹ̀lú Allah subhanahu wa ta'ala irú ẹni báwọn náà lábí yìí wà mọ̀nà tàjà bí gáírì yìí fọ̀húwà zalil ẹni tí máa ti wá ń sá lọ sọ́dọ̀ ẹlòmí tí wọ́n tọ́ irú ẹni ni èèyàn yẹpẹrẹ ni gbogbo àwọn kan tó bá ti wà nínú ọkàn yẹn wà á nà al-khaliqa kullahum fuqara ila Allah tó bá ti bá ti màmá dájú pé gbogbo ẹ̀dá pátápátá tálíkà ni wá gbogbo ala ní bùkátà sí Allah subhanahu wa ta'ala la yanfa'una wa la yadurun gbogbo ẹ̀dá pátápátá kò sẹ́ni tó lè sóore kan fún yàn àbáfààní kan wa la yadurun bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó lè kó ìnira kan tẹ́yìn bá ti máa rú eléyìí àwòjábàláhu dáríkàlùkù wàtá bìlà irú eléyìí ní ti yóò lágbára yóò fún ní agbára yóò fi Allah subhanahu wa ta'ala sagbára yóò lágbára wàdá wà máa lè tìjà àìlẹ́ yìí yóò sì máa sá sọ́dọ̀ rẹ̀ ní gbogbo ìgbà wàtàrà kàlẹ́kọ́ òfà mímọ̀ sí wa kò sì ní páyà nǹkan kan mi jọ́tọ̀ sí Allah subhanahu wa ta'ala ma wàkọ́tọ̀ àtọ́mọ̀ á ìlà min fadlihi kò sì ní máa sojú òkò lọ́sọ́dọ̀ ẹlòmíì jọ́tọ̀ sí Allah subhanahu wa ta'ala. lẹ́nu mọ́ aka tá a kà pe ẹ rí i pé àwọn àlàyé ìfọ́síwẹ́wẹ́ kan wà láàrin ẹ̀ tó jẹ́ pé ó yẹ kí mùsùlùmí ká jẹ́ kí ó rinlẹ̀ nínú ọkàn wa kí làwọn àlàyé tó wà bẹ́ẹ̀ òun náà ni pé mùsùlùmí tó jẹ́ mùmínì òdodo tó bá jẹ́ pé àkídà rẹ̀ bá nílẹ̀ lóòótọ́ ó gbọ́dọ̀ akin àkídà máa bí akin síyàn lọ́kàn alqawliya akin ká sòdodo ntẹ̀sẹ̀ yóò dáa eré yóò bá súnà àyè ṣe táàbí rí wọ níbi fìdáwù tá a ṣe ń jò ní à torí pé fìdáwù àdádálẹ̀ ni òun ni òjé ń wá bẹ́ẹ̀ ẹ àmọ́ ẹ ń tó ṣẹlẹ̀ ni pé mo sùn ní ẹ mo wá gbàgbé ńgbà tí mo wá gbàgbé ńgbà tí fi wá jí tó sì jẹ́ pé ń tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ kọ́hún ń tó wà lọ́kàn rẹ ni pé kíní yìí nǹkan tí ò bẹ́sìn mu ni so látara pé kíní ó túmọ̀ pé àkídà àwọn ò ti ṣe kíní àkídà àwọn ò ti ẹ̀rìn lẹ̀ lọ́kàn náà ni òun náà lè yàn òfin nílé wàlìfẹ̀ẹ́lìyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìjákin níbi iṣẹ́ ṣíṣe ìdẹ́sì ni a ṣe ẹ̀sìn ló pa wá láṣẹ ká ṣe kí lè máa bẹ̀rù sí kí ló máa wá sojo sí tó ní lè ṣe ìdẹ́sì pa wá láṣẹ ká ṣe tòtí àkídà bá yẹn sọ́kàn dáadáa yóò bí nǹkan méjèèjì yóò bí síyàn lọ́kàn kò wá sí tí ó mú bí síyàn lọ́kàn tó ta pé kíni kéèyàn ó gbà ife Allah subhanahu wa ta'ala òun náà ni anáfi'u ad ó kọ méjèèjì yóò kọ Allah subhanahu wa ta'ala ni òun náà lọ́ba tí máa ń ṣe àǹfààní fún yàn kò sáǹfààní tẹ̀yàn wá láyé yìí kò sí tẹ̀yàn lélélé láyé yìí tó ń wá láǹfààní ayé ni abilali ni kò sẹ́ni tó lè ṣe wa ta'ala ìgbàkigbà tó bá ti wà nínú ọkàn ẹrú tí èsè kókàn wà lérí ahẹ́ ẹ̀ pé ẹ̀ tọ́lọ́mbà ṣe lóṣè ẹlòmíì kan wí báwọn náà ni ẹ̀ tọ́lọ́mbà ṣe lóṣè irú ẹni báwọn nísìnyí tọ́lọ́mbà wá ṣe tí ò tẹ́ lọ́rùn yóò máa wá já pamọ́nú òun náà ló sì pé ìdí ò bá ti ṣe kò ṣe náà nu tó bá jẹ́ pé èèyàn ṣe ń wí jáde lẹ́nu náà ló wà nínú ọkàn èèyàn ni so àbá ti máa ní wàhálà púpọ̀ láwùjọ wa òun kálukú ò bá ti máa ṣe kí ni kò bá ti máa sálòkè sálọlẹ̀ látara pé ń wá ilé ní tó lélẹ́lẹ́ kò bá kágbà pé Allah subhanahu wa ta'ala òun náà ni ànáàfíà òun nìkan ló lè ṣàǹfààní fún yẹn pé bàbá kan ni ipe àfa kan ni lèyìn ó fẹ̀yìntì ni yá ẹja fẹ̀yìntì ẹnìkan ó jẹ́ pé látara bẹ̀ á máa wá rí àǹfààní kan láǹfààní ayé irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ abẹ́nìkan láwọn afẹ́yìntì tó jẹ́ pé àlè rí àní máa rí nira nígbà tá a bá ti fẹ̀yìntì pé àìfẹ̀yìntì rẹ̀ òun náà ni ó máa mú aká máa rí nira láyé gbogbo oru eléyìí kò sí nínú àdìọ́kàn alìsúnà wal jamaa ìgbàgbà tá àdìọ́kàn yìí bá ti wà ní ọkàn yẹn ẹnìkan lè yóò fẹ́ ní fẹ̀yìntì tí obìnrin ti ń wá abẹ́nìkan lè yóò fẹ́yìn tì tí obìnrin rìn nira eléyìí ti jáde kóònù àkídà àdìsínà wal jama'a gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká gbà pé Allah subhanahu wa ta'ala al-mu'ti al-mani'u ká gbà pé ọba àlékiọlá òun náà ní máa fún ní nǹkan al òun náà ní máa fún ní nǹkan nítorí wá owó lòun wá ni ìmọ̀ ló ń wá ni ipò ló ń wá ni ààyè kan ló ń wá ni ayé ló ń wá ni gbogbo tó bá wù kéèyàn máa wá káàkiri tó jẹ́ pé nǹkan téèyàn máa wá ni tó jẹ́ nǹkan àláàlí ni gbàyí tí Allah subhanahu wa ta'ala òun nìkan náà ló lè fún ọ kò sẹ́lòmíì alimani òun kó o sì gbà yí pé òun nìkan náà ló lágbára láti má fún ọ yá bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn báyìí ń tẹ̀ ń wá ẹ̀ lérí o àfi gba ọ̀dọ̀ wọn kọjá téèyàn bá ti nílò àdìọ́kàn báwọn èèyàn ń lọ díẹ̀díẹ̀ nù o.

tí wọn náà wàá rò pé irú ẹni báwọn ó lè fún yàn lọ́mà so irú eléyìí nísìn ó ti jáde kó nínú àkídàtọ̀ àlìsúnà wàlìjàmáà inú ẹ̀sà àkídàtọ̀ àlìsúnà wàlìjàmáà òun náà ni pé yóò gbà bí Allah subhanahu wa ta'ala òun náà ni ọba tí máa ń fún yàn ní nǹkan òun náà sì ni ọba tí máa ń ṣe kíni ọba tí máa ń hánà nǹkan fún yàn tí ò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ẹ̀sà rẹ̀ nínú lábẹ́ ipe àkídàtọ̀ alìsúnà wal jamaa ní máa kó ìbáyà ní ti máa kó àpọ́nlé báyà òun náà ni pé ẹni tó bá fi Allah subhanahu wa ta'ala ṣe tó bá fi wá iyì tó bá fi iyì rẹ àpọ́nlé rẹ tó bá ń wá tó bá fi tíbi títẹ̀lé Allah subhanahu wa ta'ala ìgbà òun tẹ̀lé nítorí ọmọ ṣe òun ṣe inú ẹ̀sẹ̀ nítorí ọmọ ṣe ó jìnnà sí irú ẹni báwọn fa huwa al-aziz irú ẹni báwọn làbí òun náà lẹ́ni tó ní bí olówó kọ́dà bí òkọ́lé kọ́dà bí òbímọ kọ́dà bí onímọ́tò kọ́dà bí oní gbogbo àwọn nǹkan ìròyìn ayé tí máa ń ṣe wá lójú lẹ́yìn kọ́dà bí oní kankan ní gbogbo ẹ̀ irú ẹni báwọn fahuwal aziz òun náà labi yìí ẹni tó bá wá wàbàní sájà á bi gairi Allah ẹni tó bá wá lọ sọ́dọ̀ tó bá wá sá tó wá sá lọ sọ́dọ̀ ẹlòmídìí àtọ̀ sí Allah subhanahu wa ta'ala tó bá ti ní sòro kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ ìlọlẹ̀ bàbá kanu tó bá ti ní sòro ó gbé kọ́ọ̀lù nu bàbá yẹn lákòókò báyìí ní tún ṣẹlẹ̀ o kí láti ṣe sí ó ra nǹkan báyìí ó ra nǹkan báyìí ó ra nǹkan báyìí tába ti ṣe tába ti yanjú rẹ̀ tán ó ti parí nu ẹ gbogbo ti ń pa ọláyà ó ti tán ẹ náà nu ìwọ náà ti gbà bẹ́ẹ̀ ẹ gbogbo orú eléyìí ní ti ó túmọ̀ pé kíni irú ẹni báwọn ta ó lọ sáàdì ẹlòmíì yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala gbogbo orú ẹni tí máa ti wá ń ṣe irú ẹni irú nǹkan báyẹn fahuwa zẹlí èèyàn yẹyẹ ni ẹni yẹpẹrẹ ni kọ́dà kó lówó kọ́dà kó máa gun mọ́tò kọ́dà kó kọ́lé kọ́dà kó bímọ rẹpẹtẹ irú ẹni báwọn èèyàn yẹ yẹ ni níwájú Allah subhanahu wa ta'ala èèyàn yẹpẹrẹ ni nítorí pé irú ẹni bẹ́ẹ̀ ó sá lọ́dọ̀ ọba tí ó yẹ kó sá lọ ó wá sá lọ lọ́dọ̀ ẹ̀dá bíi tiẹ̀ ọ̀dọ̀ àtẹ́lẹ̀ bá ní lọ ọ̀dọ̀ ta ó sá lọ so ibi láti mà wípé kò síbi téèyàn ń sá lọ tó ta ibi kíbi téèyàn bá lọ tó pa nǹkan kò sí tàwíìdì mánu kò sí ìmú níbi ká máa béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ kò sí mánu ó ti ṣubú lulẹ̀ tó irú ẹni báwọn nísìn yóò jáde kó ní Islam látara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nínú tó ká dì mọ́kàn òun náà ni pé ká mọ̀ pé gbogbo ẹ̀dá pátápátá gbogbo ẹ̀dá pátápátá kárí kábàgbé gbogbo ẹ̀dá wọ́n ní bùkátà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kápàgbé gbogbo ẹ̀dá pátápátá a ní bùkátà sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó eléyìí nínú nǹkan tí yóò bí síyàn lọ́kàn ni kágbà pé gbogbo ala ní bùkátà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala la yanfa'una wa la yadurun kò sẹ́nìkan tó lè fara nìyàn kò sẹ́nìkan tó lè ṣe kíni tó lè ṣe àǹfààní fún yàn tẹ́yìn bá ti ní gbogbo eléyìí lọ́kàn òun náà ni òní jẹ́ kéèyàn páyà nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala òun náà ni oníjẹ́ kéèyàn máa ran kaore tí ń fi nǹkan mi ìjọba sí Allah subhanahu wa ta'ala thumma innal abda lẹ́yìn ìgbà náà ẹ̀rí ẹrú sí Allah subhanahu wa ta'ala idha alima tó bá mọ̀ lọ́kàn ara rẹ̀ annama asabahu pé tó bá ṣẹlẹ̀ sóhun lam yakun li yukhti'ahu kò sọ́nà tóun lè gbà tí òfin ṣẹlẹ̀ sóhun tó bá ti lè wà lọ́kàn yàn pé gbogbo tó ṣe bó bá ṣẹlẹ̀ sí mi láyé kò sí ọ̀nà àbáyọ míì tí ó lè gbà kí òfin ṣẹlẹ̀ sí mi ah ká ni mo bá mọ̀ ní ìbá sì máa lọ o ah kàní mo bá mọ̀ ní bá sì mọ̀ tó báyìí ah bísíǹsì mo á lò lè da wá mílíọ̀n lé lórí tí gbogbo ẹ̀ wá tí gbogbo ẹ̀ wá fọ́pọ̀ yìí tí mo bá mọ̀ ní bá sì ra ṣe bí ó two hundred thousand ẹ̀ ti bá wọn ní ti gbogbo orú eléyìí ẹ̀dá ìmánì ló sì nílẹ̀ tó ni gbogbo ẹ̀dá tí ẹ̀dá bá ti lọ lè mọ̀ pé nítorí bá ti ṣẹlẹ̀ sí ọ báyìí lámúyẹ̀kùn lè yọ̀kùtì àwù láíláí kò lè forú rẹ ìwọ náà ló ti ẹni òun náà lójú ó ṣẹlẹ̀ sí ọ wàmọ́ àkọ́ àwù lámúyẹ̀kùn lè yọ̀sọ ìbàwù gbogbo àtẹ́lẹ̀ tá a bá ti mọ̀ pé tó bá ti kóoru rẹ kò sọ́nà míì tó lè ṣe ni tó lè gbà tí ó fi tẹ̀lẹ̀ sí ọ ẹ ẹlòmíì gbà ní ti pé àwọn bàbá kan ní dáàbò bò bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ṣe ń bọ̀ nísìnyí àwọn bàbá kan ní wọ́n ń bọ̀ ń ṣàdúrà ńlé látara ìpàṣẹ tiwọn àbí látara kíní kan tán fóun tani kó o mọ sopa tó o mọ fi sínú gbàdún àbí kíní kan tán fóun tani kó o mọ dèmọ́rùn àbọ̀sẹ̀ kan tani kó o mọ fi wẹ̀ látara rẹ̀ òun náà lòun tó ń ṣe kíni lòun fi ń rí ìṣọ́ Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ kọ́ wa lásìdẹ́ntì jọ́ kan níta àwọn tó wà wà bẹ́ẹ̀ kú òun nìkan ní òkú yóò rò yí pé kí ni a ah, iṣẹ́ tán fún a ah, iṣẹ́ tó ṣe dáadáa ni àìmọye ẹni tí ń lásìlẹ̀sì ti ń kú tó ìpín gbà tí wọ́n bá gbé tí wọ́n bá wẹ̀ iná ni wọ́n máa já oúnjẹ lápá rẹ̀ iná ni wọ́n máa já oúnjẹ lọ́rùn rẹ̀ iná ni wọ́n máa tú nǹkan nígbàdí rẹ̀ tó dè má dì ṣé kí ni wò sẹ́ mọ́ngbà òní sọ eléyìí náà ni ó jẹ́ kó yé wa gbogbo ní Allah subhanahu wa ta'ala bá ti ní kò ní síyàn kò sọ́nà tẹ́ fẹ́

yàní túmọ̀ rẹ̀ náà ni pé kò sínú àkọọ́lẹ̀ rẹ ni wọ́n á pé nǹkan yẹn bá wà nínú àkọọ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala bá sọ pé yóò kàn ọ́ ni kò sí ọ̀nà téèyàn lè gbà téèyàn lè fi rí nǹkan báwọn yẹ gbogbo gbà gbogbo orú àwọn nǹkan tá a kà síwájú yìí tó bá ti wà nínú ọkàn ọmọ ènìyàn tó sì rinlẹ̀ nínú ọkàn rẹ̀ anisat nafsuhu tí nǹkan bá ṣẹlẹ̀ sí láburú nísìn inna lillahi wa inna ilayhi raji'un ìdí ó jáde lẹ́nu rẹ̀ nu inna lillahi wa inna ilayhi raji'un yóò gbà pé tó ṣẹlẹ̀ sí gbogbo tóun ní àtòun àti dúkìá òun gbogbo wa yẹn ti Allah subhanahu wa ta'ala là ń ṣe abẹ́ ìkápá rẹ̀ láwà ọ̀dọ̀ ẹ̀ láti padà sí ní tí ó jáde lẹ́nu rẹ̀ nu qaddara Allahu wa ma sha'a fa'al ìdí ó jáde lẹ́nu rẹ̀ náà ni pé Allah subhanahu wa ta'ala ti kọ́ tó tẹ̀lẹ̀ yìí ni ní tó bá sì wù ní máa ń ṣe kò sí bí yẹn bá fa apá jánu jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan kan téèyàn fẹ́ ṣe sí irú ẹni báwọn ọkàn rẹ̀ wà sí kí ni ẹ̀mí yóò balẹ̀ watma'anna qalbuhu ọkàn rẹ̀ náà ó sì lélẹ̀ yóò sùn yóò sì máa lálàáfíà àwọn yóò máa wò pé a ah, ah, adúrú ti ń ṣẹlẹ̀ sọ́kùnrin yìí ní nǹkan báyìí ṣẹlẹ̀ sí igbá ṣẹlẹ̀ sí àwo ṣẹlẹ̀ sí olówó kò lówó mọ́ síbẹ̀síbẹ̀ náà ìfúnpá rẹ̀ ò ti ga síbẹ̀síbẹ̀ náà kò sí lẹ́jẹ̀ rúru síbẹ̀síbẹ̀ náà kò sí lóhùn ó pokùnso ń tújú ká rẹ̀ náà ni kò máa fajúro kò máa karamba àwọn yẹn káàkiri àwọn èèyàn máa ìjú máa ṣẹlẹ̀ sí rẹ̀ ní bẹ́ẹ̀ látara pé kíni látara pé àdìọ́kàn rẹ̀ ó rìnlẹ̀ pé kádàrá tòun ni so látara bẹ́ẹ̀ irú ẹni báwọn wàsálàmàlélá ìfi jẹ̀mí ẹ̀ òmùrìhì irú ẹni báwọn yóò ju gbogbo àlámọ̀rí yẹn lẹ̀ fún Allah subhanahu wa ta'ala yóò gbà gbogbo ara máa ń sọ pé ọwọ́ Ọlọ́run ni gbogbo àwa ni máa jáde lẹ́nu wa ọwọ́ Ọlọ́run ni gbogbo àwa àmọ́ ọ̀rọ̀ ẹnu lásán ni kò dé ọkàn ẹlòmíì téèyàn bá sọ pé ọwọ́ èèyàn lèèyàn wà ó túmọ̀ gbogbo tó bá fi ọ́ ṣe ó gbọ́dọ̀ gbà ni ó túmọ̀ pé tó bá wà nǹkan tí ò bá fún ọ ò gbọ́dọ̀ bínú sí i ò gbọ́dọ̀ fapájánú ò gbọ́dọ̀ lóòní jọ́sìn fún má ò gbọ́dọ̀ lọ bòmíì ọ̀dọ̀ ẹ̀ náà ló gbọ́dọ̀ dúró sí tó bá wà lọ́wọ́ rẹ̀ lóòótọ́ àmọ́ lónìí ọ̀pọ̀lọpọ̀ yẹn ń sọ pé àwà lọ́wọ́ rẹ̀ àwà lọ́wọ́ rẹ̀ tó tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn láburú wọn ó sá lọ bòmíì wọn ó lọ wá ìsọ kúrò níbi aburú yẹn tó máa ń wá dáadáa wọn ó sá lọ lọ wá oore lọ́dọ̀ nǹkan mìíràn sí Allah subhanahu wa ta'ala á sì máa sọ pé àwà lọ́wọ́ ọlọ́run àwà lọ́wọ́ ọlọ́run. àfáàní wa idha sallama Allah subhanahu wa ta'ala tó sọ̀rẹ́ndà tó gbé kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ lọ́lọ́ Allah subhanahu wa ta'ala lọ́wọ́ pé wọ́n náà ni wọ́n máa wà mí lọ́bi tó bá wù ọ́ irú ẹni báwọn hasala lahu al-am irú ẹni báwọn ó ní fọkànbalẹ̀ hasala lahu am irú ẹni báwọn yóò ní fọkànbalẹ̀ wa zala min qalbihi khawful irú ẹni báwọn nísìn ẹ̀dá ẹbí ẹgbẹ́ wa irú irú bẹ̀rù báwọn ní sìn záàlà min qalbihi irú bẹ̀rù yóò kó lọ́kàn rẹ̀ kò ní bẹ̀rù ẹ̀dá kankan kò páyà ẹnì kankan kó dára Allah subhanahu wa ta'ala irú ẹni báwọn nítorí pé kí ló fà á kí ó sì òbí ní bẹ̀rù ẹnì kankan àìsàn wàdùn ànàfsáwù fi hirzin makin irú ẹni báwọn ti gbéra rẹ̀ síbi ìṣọ́ kan tó ní agbára wa ha ilà rúkìnì tẹ̀lé ó sì ti gbé ra rẹ̀ ó ti gbé ọkàn rẹ̀ lọ síbi orígun kan orígun tó lé agbára tó yẹ pé kò sí ẹni tó lè fọ́ kò sí ó ti fi àyè sínú odi sọ́kan tó jẹ́ pé kíni tó yẹ pé kò sẹ́ni kankan tó lè wọ bẹ̀ ọwọ́ ọ̀tá ò lè tẹ̀ ẹ́ níbẹ̀ ọwọ́ aláburú ò lè kàn án níbẹ̀ ha yẹ́dù àdúwìn àdín ọwọ́ ọ̀tá ọ̀tá kò lè nítorí pé kíni ó ti fi ẹ̀mí ara rẹ̀ sínú sọ Allah subhanahu wa ta'ala wàlà bágìyù báàgìn wàlà bágìyù báàgìn àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìkọjá àlẹ́ nìkan ẹni tó bá fẹ́ kọjá àlàlé lórí kò ní lágbára láti kíni láti dọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀ látara pé kíni látara pé irú ẹni bẹ́ẹ̀ ó ti sọ̀rẹ́ndà ara rẹ̀ fún Allah subhanahu wa ta'ala téèyàn bá ti sọ̀rẹ́ndà ara rẹ̀ fún Allah subhanahu wa ta'ala yóò lọ lè sọ̀rẹ́ndà ara rẹ̀ fún tí ò tó Allah subhanahu wa ta'ala ọmọ inú rẹ̀ ni ó lọ lè sọ̀rọ̀ ẹ̀dá ara fún ẹni tí ò mọ ọlọ́run kèfèrí ni ó lọ lè sọ àrẹ́ńdà ara rẹ̀ fún pé nítorí pé òun wá sọ yóò lọ́dọ̀ bàbá aláwo nítorí pé òun wá ìdáàbòbò yóò lọ́dọ̀ bàbá olóòṣà nítorí pé òun owó yóò lọ sọ́dọ̀ àwọn tí wò dá Allah subhanahu wa ta'ala mà so látara irú ẹni báwọn yóò sì máa lóhun kírun yóò sì máa lóhun gbààwẹ̀ yóò máa lóhun ṣe yóò sì máa pé ara rẹ̀ mùsùlùmí wọ́n yóò máa lọ hajj so irú eléyìí oríṣi yìí wá ìtọ́ lọ síbi nǹkan míì tá lọ sí Allah subhanahu wa ta'ala àfáà wa ni wàbí hàdá pẹ̀lú gbogbo eléyìí tá a kà sókè yìí yataharraru min rifqil makhluqin látàdí eléyìí èyí ó wàá bọ́ kúrò lókun ẹrú àwọn èèyàn èyí ó bọ́ kúrò ní okùn ẹrú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nísìnyí ẹrú ni wọ́n sì wọn ọmọlúwàbí wọ́n wọn bí ọmọlábí bẹ́ẹ̀ ni ẹrú ni wọ́n tí wọ́n fi jẹ́ ẹrú ni pé wọ́n ti sora wọn wọ́n darí ìgbésí ayé ibi tí wọ́n á ní kó mọ̀ lọ ibẹ̀ náà wò gbọ́dọ̀ débẹ̀ kọ́nà ẹlòmíín bẹ́ẹ̀ níṣìí tó jẹ́ pé tẹ́ délé àlámọ̀rí ìyàwó rẹ̀ tẹ́ délé àlámọ̀rí àwọn ọmọ rẹ̀ àwọn nǹkan ni wọ́n ń darí ẹ̀ láwọn tí wọ́n lọ lè farasì ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ ó fẹ́ lọ lé ẹ̀kọ́ yóò kọ́kọ́ lọ lè bí wọn yá ọmọ mi tó fẹ́ lọ lé ẹ̀kọ́ yìí lé ẹ̀kọ́ báyìí báyìí báyìí láwùjọ kó lọ èwo ni kó mú bẹ́ẹ̀ ẹ eh, àfáà tí ò lẹ́kọ̀ọ́ ẹsẹ̀ bá bàbá aláwo tí ò mọ̀ nítorí ká júwèé kọ yóò wá ní ó dá padà wá lọ́la tó bá wá dé yóò wá ní ó dá ẹ eléyìí nìkan ẹ mú ibẹ̀ ní kó lọ yóò fi òye ara rẹ̀ sí ìwọ́n tó wà educated tó nílàka ìtọ́ yẹ kó ronú kó ṣèwádìí wípé èwo ló dáa ìwé náà ti ń kọ́ ọmọ dáadáa kó o lè ṣèwádìí eléyìí pẹ̀lú làákà ara rẹ̀ ẹ ọ wà lọ lè bá bàbá kan tí ò tiẹ̀ ní òun ò tiẹ̀ mọ̀wé gan kò mọ̀wé kò mọ̀ kéwù kò mọ̀wé tó ń dájú ìwé kọ yóò kàn bọ́ ọ ṣe ni yóò wá bọ̀ mú kan pé tọ̀ ibi yìí ni kò ṣe ni ibi yìí ni kẹjọ máa yóò lọ. bẹ́ẹ̀ lómi bá fẹ́ ra nǹkan àbótiẹ̀ fẹ́ fẹ́yàwó ní ti lápèjúwe ó fẹ́ fẹ́yàwó yóò tún wá lọ lè bá àwọn kan kò lè dá fẹ́yàwó àbẹ́ ẹni tó bá tùdì fún pé kó fẹ́ ẹni tó bá tùdì fún ni yóò wá kó orúkọ obìnrin méjì mẹ́ta lọ́sọ́dọ̀ wọn pé tọ̀ ẹ dákun eléyìí lágbájá eléyìí Fátímà ní jẹ́ eléyìí Sùlíà ní jẹ́ eléyìí gbá jẹ́ eléyìí àwòrán e, èwo ni mo fẹ́ èwo ni kí n múnu gbogbo ẹ̀ báyìí pé wò ní làákàyè ṣebí wọn náà lórí gbogbo wa ẹ ìwọ náà lórí gbogbo wa ṣẹlẹ̀ ìsìláàmù ti lànà kalẹ̀ fún ọ wípé àwọn nǹkan téèyàn máa ń wò ni islamu ti kọ́ wa nítorí ó wò lára obìnrin kó owó kó lẹ́sìn ẹ̀sìn náà ní wò pé olówó ni má wò pé wọ́n fi lé báyìí wọ́n lé báyìí tí ó jẹ́ ẹni tó ni ó tún wò ó bó ṣe rí nídìí ti rí pé ah, ẹ́ eh? anábì tí wọ́n á kọ́ pé kò ṣe kí ni kò ṣe istikhara kò ṣe kí ni kò ṣe istikhara ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni kò bẹ̀ Allah subhanahu wa ta'ala pé kó tẹ̀sà fún ọ tí nǹkan yìí bá dáa kí Allah subhanahu wa ta'ala ó ṣe rọrùn fún ọ tọ́wájú pé wò dáa pé ó kàn dáa lójú tèmi ni ó sàgbẹ̀ lójú èrè ló jẹ́ lójú tèmi ó kàn fáyìn dáadáa ni ó kàn lẹ́sìn ni àmọ́ kò ní dáa fẹ́ mi pásínálì kí Allah subhanahu wa ta'ala kó ṣe kí kó bá mi fi mí ìrọ́pò so eléyìí ó ní ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam kọ́ wa so ẹlòmí yóò wá pa gbogbo eléyìí tì nísìn yóò wá mú orúkọ yóò wá mú orúkọ àwọn èèyàn lọ yóò wá mú lọ sọ́dọ̀ ẹnìkan pé ẹ bá ń yẹ̀ wò kò mẹ́ nìkan kánú àwọn ẹni tá à ń sọ yìí o àbátẹ́ mú lọ́dọ̀ ẹ̀ nísìkò mọ̀ wọ́n yóò kàn wá wò nísìn pé tọ́ ẹja mú kan ṣètánì àti wá ṣe ń gbà fẹ́lòmíì àwọn tí wọ́n ń lo kíní tán fi ń wò ó wò náà ṣètánì wá mú ìdí òní lágbàríkà fún ọ ṣètánì wà mú fún ọ ẹ wà wọlé ẹni wọlé táyì wọlé ẹ ti máa gbára yín lójú ẹ ti máa gbára yín nímú ẹni gbọ́ra yín yé ẹ máa wò pé ah wọ́n sì bá wa yẹ wò wọ́n sì ló kún ẹ̀sì báwọn ní ó kún lóòótọ́ ọ̀kọ́ra yín tẹ́ dànù ẹ̀sì báwọn ní ó kún àmọ́ yín tẹ́ dànù nítorí pé kí ni nítorí pé yóò gba ọ̀nà tí ó yẹ kí ká gbà ṣètánì ò ká gbádùn láyé ṣètánì ò ká rí ìfọ̀kàbalẹ̀ ó fẹ́ ká máa níṣòro ká máa wá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn òun káwọn wà lọlẹ bá wọn káwọn lọlẹ sábà wọn káwọn bá jáde kúrò ní islam káwọn bá mọ orí Allah subhanahu wa ta'ala káwọn bá jẹ mùsùlùmí òdodo káwọn bá sínú ẹni tí ó wà jẹun tó bá dé ọgbẹdà kìámà káwọn bá sọ òun nìkan lówó wọn náà kó bá rí yàn fúnra òun náà ló bá ti jẹta níbi jẹkíni òun náà níbi ń sáwọ buhari fún sákàkiri nígbà tó bá wá lọlẹ bá wọn tòṣètánì àwa wò pé ah, eléyìí tí ò ní oró orí láyé lálẹ́ kìámà òun lélẹ́yìí tòṣètánì wàá fi aṣọ funfun yóò wá fi hàn lójú oorun tí ọba wà ní ah, wọ́n funfun ó dá náà ni ó wà fẹ́ irú eléyìí wàá fa ayé jẹ́ sí jẹ́ nígbà tó rìnà tó yẹ kó rìn ẹnìkan kan obìnrin ti ni ni ó ẹni tí ní àgbọ́yé ẹ̀sìn bàbá rẹ̀ wá ní ìyá rẹ̀ wá ní à túláàsì kí wọ́n tó kí wọ́n tó fi kí wọ́n kóhun tó lè gbà kí wọ́n fẹ́ra wọn àbí káwọn ó lọ lè yẹ kíní ọ̀hún wò ọmọ yìí wá ní à rárá o kò sí tó jọ bẹ́ẹ̀ o ṣe wá sí wọn bá títí wọn gbà o sì wá sí tí o ṣe fún wọn bá títí wọn gbà nígbà tí ó yá ọwọ́ ayé ọ̀dà tẹ́lá lọ́lẹ̀ yẹ owó sọ àwọn méjì tí mo rí ẹ́ ọwọ́ adá orúkọ sọ àwọn ọmọ ilé ọkọ méjì méjì bí kí wọ́n máa jẹ́ Ibrahim lápèjúwe nísìnyí kó tó máa jẹ́ Bọ́lá kalẹ́ ẹ̀sìn bá nísìnyí kó àwọn jẹ́bẹ̀ láwùjọ wa bí kí wọ́n máa jẹ́ Abdulrahman kó tó máa jẹ́ kó tó máa jẹ́ Bọ́lájí ẹ̀ àbí kó máa jẹ́ Kódékúnlé àbí kó àwọn kọ́tà máa jẹun ọwọ́ amúru ọkọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹni tó fẹ́ẹ́ fẹ́ náà ní jókòó méjèèjì ọwọ́ amú fún yàrá ìtòtò tẹ́ bá lọ́ọ̀lẹ̀ lórí wò ẹ̀sìn bá nísìnyí tọ́ orúkọ rẹ̀ ní ìkan sì ń jẹ́ ìkan jẹ́ bọ́lájí lápèjúwe ọmọ akókó ìyá náà gbé ó gbé bòrí ó lọ sọ́dọ̀ àwọn àwọn yẹ̀mí àwọn yẹ̀mí wò àwọn adébẹ̀ pé sọ̀rọ̀ bàbá ẹ̀dàkọ̀ ọmọ mi tó fẹ́ tó fẹ́ lọlé ọkọ àwọn tí àwọn tí ń bá sọ̀rọ̀ tó ń àwọn méjì ni ẹ bá ń wò ìjó èwo ló kúnnu méjèèjì òun náà bá wò ó owó títí ó wá wò ó wá ní sọ ẹ nítorí ṣẹlẹ̀ ni pé ìyí ti ń jẹ́ Ibrahim yìí òun òkun òkun tó tí wọ́n bá fẹ́ra wọn ọ̀sán wo lọ́sàn-án wọn ò ní lálẹ́ wọ́n sá gbẹ gbogbo mọ́tò máa wí wọn wọ́n sá parọ́ ẹ̀ fún un àmọ́ iṣẹ́ rí ìtẹ́ pè ní tẹ́ pè ní bọ́lá kalẹ́ yìí àbí tẹ́ pè bọ́lá jì yìí tá eléyìí á ìràwọ̀ bára wọn mu ìràwọ̀ kọ́dà ọkọ rẹ̀ gẹ́gẹ́ nu tá bá fẹ́ra wọn wọ́n bára wọn kalẹ́ ó wá kàràmà gbogbo ẹ̀ tọ́ ìyàwó adélé wa kọ́ mọ́ rẹ̀ ó mo ti lọ lè wò ó àwọn méjì tó kó kọ́ wọn wáyìí tó wọ́n ní ìtò pè ní Ibrahim wọ́n ní ọmọ fẹ́ yìí wọ́n lé yìí wò dáa wọ́n lé yìí wò kọ ọ̀sán rẹ̀ òní dáa balẹ̀ rẹ̀ òní dáa ni pé ìtàn ní òun gangan lọ́kọ rẹ̀ tó fẹ́ òun náà ní Bọ́lájí ọmọ bá bú ẹ̀rí <laughs> ẹ wọ́n bá tẹ̀sí làákà yìí wọ́n ṣeré ọmọ bá bú ẹ̀rí ọ̀dẹ ẹ̀ màmá ẹni tí mo fẹ́ fẹ́ yìí òun náà ní jókòó méjèèjì <laughs> òun náà níjókòó méjì bó wa tó wá rọrùn káà sọ pé ìdajì rẹ̀ ẹ́ ìdajì rẹ̀ kún ìdajì rẹ̀ òkun <laughs> bí a ṣe dákẹ́ nù ẹ wo ní ti ẹ wo làákàyè tí a pẹ́lú eléyìí ti rẹ̀ kí àwọn aronú pé àṣírọ́lá fà lágbájá ń pa kò yẹ kí n dọ́dọ̀ àfà lágbájá ma àmọ́ ṣe ìtọ́ni ibi tó rò ó ma náà ló rò ma o ibi tó rò ma ló rò ma ẹnìkan náà lè ti ọ̀rọ̀ rẹ̀ fún mi àfà àti ẹni nǹkan yẹn tẹ̀lẹ̀ sí gangan ó fẹ́ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì ẹni tó wá jẹ́ bọ̀dá rẹ̀ náà afá òní yálà bí àwọn oníbídí àwọn ni afá sì ṣe súnà tiẹ̀ ó fẹ́ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì ó wá pè bọ̀dá rẹ̀ bọ̀dá ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ aláàjì ó fẹ́ fẹ́yàwó ẹlẹ́ẹ̀kejì o pé kọ́lá bàbá yìí òun náà ní ṣe ákùdù nìka ń ṣe onímọ̀ ní bàbá yìí ó wá ní à ṣé ó ti lọlẹ̀ ó ti ó ti yẹ̀wò kò sọ fún kóun fẹ́ ṣe nǹkan nígbà tí ó yá báyìí dé ó bá pè é ó bá ní sọ ẹni tó ló fẹ́ fẹ́ hun àwọn ẹni ọlọ́run ní àwọn ẹni ọlọ́run o ìkọ́lá tẹ́ ẹ bá fẹ́ra yín ló ṣe wà kò ní àwọn ẹni ọlọ́run ní ẹ bá fẹ́ra yín kò ní ṣe kí ni kò ní bímọ nígbà tó báyìí ọba ní àwọn ní kò ọ ní sọ ọdà ó ti gbọ́ bí ṣe lé ṣe kí ni kó lọ sí ti wà ó wà di pé ó nígbà tí ó ti bí oṣù kẹsàn-án báyìí nìsín ó èkó sì ní bọ̀dá wà òun bẹ́ẹ̀ ìyàwó ti lóyún lé ó lóyún gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ ìyàwó bá bímọ bó ti di pé báyìí dé kọ́ọ̀lù o <laughs> ó bímọ o a sì sọ orúkọ rẹ̀ ní muhaada ẹ bá wa sọ fáwọn ẹni ọlọ́run náà pé káwọn náà wá bí àkíkọ́ níjọ́ méje mary bọ́lá rẹ̀ ó ti gbó lẹ́nu ó kàn bínú pa fóònù ó kàn bínú pa fóònù ni ẹ̀wọ̀n kan báwọn nìsín tí àwọn pẹ̀lú eléyìí nìsín ó yẹ kó ti ẹ́ ó yẹ kí irú ẹni báwọn nìsín ó yẹ kó ti mà ó yẹ kó ti mà yí pé kí ni kí á àwọn ẹni yóò irọ́ ni wọ́n pa èyí jẹ́ yóò jẹ́ ni irọ́ ni wọ́n pa tí mi bá ṣe kádàrá sí Allah subhanahu wa ta'ala kọ́ mọ́yàn nísìnyí báyìí wọ́n wà ní àwọn ti sọ fún un irú eléyìí ti ń sọ yìí sìn ó ṣẹlẹ̀ tí obìnrin arábìnrin kan náà tó náà fẹ́ fẹ́ ọkùnrin kan arákùnrin kan tó fẹ́ fẹ́ obìnrin ó wá lọ sọ́rọ̀ bàbá yẹn ẹni sọ yìí náà nísìn òun náà ti gba jàìlíyà ni pàtó wá jàìlíyà nígbà tí o ti gbẹlágbẹ̀yẹ súnà ó wá lọ sọ́dọ̀ ẹnìkan pé ọmọ yìí mo fẹ́ fẹ́ gbogbo ọ̀rọ̀ sí ó wá ẹ̀ẹ́dínà boko àyọ̀ lọ́sọ́dọ̀ wọn mùíbà àbí kílẹ̀ wá pé kí ó ogun fẹ́ kí ó fi yí ọmọ yìí fẹ́ nígbà tó wá dọ́dọ̀ àbáyé àbáyé wá wò àbáyé wá ní à ah, ọmọ yìí kìí sọmọ tó lè fẹ́ o pé torí pé tó bá fẹ́ ọmọ yìí tó bá fẹ́ ọmọ yìí ni pé tó bá fẹ́ bímọ àkọ́kọ́ báyìí náà ni ó kù ẹ̀wọ̀n kan báwọn pé tó bá fẹ́ bímọ àkọ́kọ́ báyìí ìjọ òun náà lọ́mọ lẹ́ni ni ìyá ọmọ yóò ṣe kí ni yóò kú nígbà tó bá ń sọ̀rọ̀ yìí ó wá ní àyàfi táwọn bá ṣe kí ni táwọn bá ṣe iṣẹ́ kan bẹ táwọn ó ṣe ẹ wò gbọ́dọ̀ wo iṣẹ́ kan bẹ táwọn ó ṣe pé táwọn bá sa iṣẹ́ wọn táwọn bá ṣe é tó yíò nìkan làwọn ó fi ṣe kí ni làwọn fi lè bá gbọ̀n sí níhùn dànù so ẹni wá so àwọn òpadà wa kádàrá pé ó padà rí ẹni òfẹ́ má tí ẹni tá à ń sọ yìí ó padà níyàwó ìyàwó tiẹ̀ obìnrin tá à ń sọ yìí náà nígbà tó yá obìnrin náà lọ́kọ obìnrin náà wà ní ọkọ wọn ò sí jẹ́ kankan máa o pé òun ó pàrọ̀ gba eléyìí nígbà tó padà yá ọkùnrin tiẹ̀ lágbóyè sí tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n

gbogbo àwọn nǹkan báyìí kò sí tó fà á nígbà tí yẹn bá ti gbára lé nǹkan àmì ìjọba tí Allah subhanahu wa ta'ala ìdí yẹn wá ìdí yẹn lé tí yẹn ò bá ní pé lọ́kàn pé ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala òun nìkan òun náà lè ti lè rí tí bá ní àkídàtọ̀ àti sunna bá nílẹ̀ dáadáa òun náà ó jẹ́ kéèyàn ó bọ́ ẹrú ibi tá a ti lọ́nu wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà lókun pé tó gbogbo tó bá wà ní ti tábìlì àbáwọn bá pè ní ti pé yọjú sí mi ní ìṣẹ́jú márùn-ún sí ti ẹ́ wọ́n àwọn bá wà ní mítìnì yóò jáde mítìnì ibi tẹ́ kí àyè dákùnrin excuse me mo sáré ní kíní kan ní ńlọrọ wọn bẹ bẹ́ẹ̀ rẹpẹtẹ ó jẹ pé ẹ̀rí pé àwọn tó jẹ pé wọ́n tún jẹ́ ọ̀làjú àwọn tó ń kura ọlọ́làjú ni wọ́n láwọn kàwé dáadáa ẹ́ ìkèwé tẹ̀ lẹ́ẹ̀ máa kà náà tẹ̀ lẹ́ẹ̀ máa kàwé eré yẹn pé wọ́n kàwé òun náà ní tìbítìbẹ̀ síbẹ̀ náà wọ́n wá fi ra wọn sínú kíni inú ìgbèkùn inú gbèpọ̀ àwọn aká tí wọ́n ti ẹ̀mọ́ bí wọ́n lè fi dígò kọ́ ó wọ́n á fi ra wọn sínú gbèpọ̀ wọn tí ẹ bá wà lórí akídàtọ̀ alìsúnà wal jama'a èyí ó ṣe kí ni èyí ó là kó ní gbogbo orú nǹkan báyìí yóò bọ́ kó nínú ìgbèkùn ìgbèkùn àwọn ẹrú Allah subhanahu wa ta'ala kò ní sọ àìdẹ́rú wala ya'liqu qalbuhu bi ahadin minhum fi jalbi naf'in aw daf'i durr irú ẹni kò ní àtàkì ọkàn ara rẹ̀ mọ́ èèyàn kankan fi jalbi naf'in láti fi wá àǹfààní kankan tí máa wá káàkiri ìdí ń wá ń wá admission ni ń wá sẹ́ni gbogbo gbogbo tó bá wù kó máa wá kò ní lọ ọkàn ara rẹ̀ mọ́ ọ̀dọ̀ ẹnìkan pé ah ìmá dọ́dọ̀ lágbájá báyìí nítorí ìmá dọ́dọ̀ bàbá báyìí tó bá ti ní ṣe nǹkan báyìí so nǹkan báwọn náà ní jò máa rí tòwòrò àwọn nǹkan báyìí yóò mú yàn kéèyàn free èyí ó ní freedom wàláì. yóò ní freedom àwọn irú àwọn bàbá àwọn nìsín irú àwọn bàbá irú wọn bá yà tó máa ni o ní ní pé ó máa di pé láti pé béèrè pé ah, yà tọrọ ni pé ah, dákun mo ní dákun bùnmi ní owó dákun bùnmi ní ten thousand dákun bùnmi one thousand tó bá wá ní ó wàá bùn wọn ẹsẹ̀ báwo kò ní jẹ́ pé o ti lọ ka rẹ mọ́ wọn látara pé o wa irun tó tún jọ bẹ́ẹ̀ irú ìṣẹ̀lẹ̀ kan bẹ tí mo rántí ní nǹkan bíi báyà kí n sọ pé nǹkan bíi two thousand and ten lọ́dún yẹn nígbà tí n múra tí n lọ sí Sudan mo á lọ lè kí bàbá kan tó jẹ́ pé àgbàlagbà ni inú àwọn bàbá tí wọ́n jẹ́ bíi àwọn tí wọ́n súnmọ́ wa bíi ẹbí wa náà ni mo á dọ́dọ̀ bàbá yẹn wọ́n á kí wọn tán ń tọ̀ èyí ń tábù níjọba yìí níjọba yìí o bàbá yẹn wá ní á ọ̀dà bó ṣe wọnú lé lọ́nu bàbá wa lọ mú kíra kan wá kíra yìí wọ́n wé ní wọ́n fi owó funfun ni wọ́n fi wé bí wọ́n sọ wá mú fún mi mo sì gbá lọ bàbá wọn mo sì á gba bàbá wa ní wọn á ní ó kọ́ lọ́wọ́ náà ni wọ́n kọ́ síbẹ̀ o kọ́dà ó lè tu o gan pé kìí ṣe pé nǹkan mi ló wà pé ẹnìkan náà ló fọ́ àwọn ìpè kìíní yìí o gbogbo àti wọ́n fi wà lára àyàn pé ìsọ́ni kọ́dà tó bá wà lára àyàn níbi tí wọ́n bá ti ń dáná táwọn olè ń dá àwọn èèyàn lọ́nà wọ́n yà ọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ni wọ́n ní máa lọ́ntì ẹ̀ èdè bá ń sìn mo jẹ́ àgbà lọ́wọ́ àwọn kan á wò ní pé ẹ̀ mo kàn gbá onítọ̀ ó dáàbò mo sàdágbé fún bàbá àwọn mo á dé nu mọ́tò mo jù sí ìkànnì mọ́tò nígbà tí mo délé mo mú kíní ẹ mo tú tó mo sáà yá kò sọnù mo ti wá sọ kíní ẹ nù mo rí pé mo kú òun nígbà tí mo dé nígbà tí a dé airport mo ẹrù tí mo dì ó kọjá kílò sani kéèyàn ó dì wá sixty kilo sixty kilo náà máa fún yàn kéèyàn gbọdọ̀ gbé mo wá di ẹrù yìí ó fẹ́ wọ hundred mo di ráìsì mo di ẹwà gbogbo ẹ̀ pé tọ̀ ibi táwọn lọ àfúnwọ̀n bẹ́ẹ̀ rẹ̀ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ mo wá di gbogbo ẹ̀ bá mo di aṣọ mo di gbogbo àwọn mo ṣe débi tí wọ́n ti ń wọ ẹrù mi wọ́n bá ń wọ ẹrù mi lọ wọ́n bá ní à ẹrù mi ti já ó ti kọjá kílò tí wọ́n fún wa o kó làwọn fẹ́ ṣe báyìí wọ́n ní àbí kí n dín ikù wọ́n yìí ti ń wọ ẹrù wọ́n ti ń gbà àwọn ìyàwó lé tọ́wọ́ fi lè wọ ẹrù tọ́wọ́ àtọ́wọ́ ẹgbẹ́ ẹrù yẹn tán ṣé òtètè èèyàn lè já yẹn lẹ̀ gan-an àwọn àwọn òfin kò sí ìrọ̀lẹ́ tí mo fẹ́ ṣe má àwọn tó sì mí gan-an wọ́n ti débi tí wọ́n ti padà tí ìlera anybody mọ́ á kí mo wá fẹ́ ṣe báyìí mo wá wò pé kí ni nǹkan kò sí tó wúwo nínú ẹrù tó ju bóyá bíi ráìsì bóyá bíi ẹ̀wà bíi àwọn nǹkan oúnjẹ àwọn náà ló wúwo gan bẹ́ẹ̀ mo wá fa bọ́ọ̀sì sẹ́gbẹ̀ẹ́ kan mo ti wá fa sẹ́gbẹ̀ẹ́ kan mo wá yọ mo wá gbé ráìsì kalẹ̀ mo gbé ẹ̀wà kalẹ̀ mo yọ gba àwọn nǹkan kalẹ̀ kó bẹ́ẹ̀ mo wá ọkùnrin yẹn wá tọ̀ mo ti yọ kú mo ti yọ sẹ́gbẹ̀ẹ́ kan ibi tí mo yọ sí òní sìn ó di ìfá tí wọ́n nu o nítorí pé kò sẹ́ni tí mo lè gbé fún nítorí pé ẹ máa gbé lọ nígbà yọ kalẹ̀ wọ́n ti gbé báyìí dé wọ́n bá wọ lọ wọ́n wọ lọ bí tí ó sì wọ́n nígbà tí ó yá ọkùnrin kan ní ah, apá wọn nígbà tí wọ́n yọ owó oúnjẹ kalẹ̀ nísìnyí kí ẹ ṣe mùsùlùmí o bàtẹ wáyé owó yẹka yìí síbáyé kí alẹ́ máa jẹ lọ́wọ́ ah, ní tuntun in tí wọ́n sọ fún aláàdì pẹ́tọ̀ ẹ máa wọn kaba ẹ máa wọn kaba yìí lọ́wọ́ tọ́ àmà lọ jẹ nǹkan tá a bá rí lọ́wọ́ náà ni ọwọ́ adákẹ́ bó ṣe pé àwọn tí ń gbẹ́rù àwọn tó ń gbẹ́rù lọ gbé náà máa ń gbẹ́rù lọ sí wọ́n sì lọ́wọ́ bọ́ọ̀dù ẹ̀sìn plane ọwọ́ ni wọ́n gbé báàgì mìíràn padà ọwọ́ gbé báàgì mìíràn padà ọwọ́ ni ìgbésẹ̀ tẹ̀ kàdá yìí ọwọ́ ni gbogbo ẹrù mi tí mo tún kó mẹ́rin kó ní kí n ti padà wọ́n á di gbogbo ẹrù yẹn padà wọ́n á di mọ́tò ti padà wọ́n á ní ká gbé oníkàmá gbé lọ wọ́n sì gbé lọ lálàyé sí ní kọ́bọ̀ nǹkan ní kọ́bọ̀ ó sì kó ní ká máa gbé lọ. nígbà mo wá dé ọ̀hún mo wá ronú lọ títí fá ife a ẹ̀ rí orí Allah subhanahu wa ta'ala ká ní mo wá fi kí ni bàbá òun sáko ẹ́ ká ní mo fi kí ni bàbá òun sáko ìjọ òun yóò da sẹ́tì ní mani ẹ̀rú mi wàláì yóò da sẹ́tì ní mani ẹ̀rú pátápátá èèyàn wà á wò pé a ah, èmi náà ti ní iṣẹ́ kadìmọ̀ fáwọn èèyàn. gbogbo àwọn náà ní ti báyìí wàláì ẹ ti lágbọ̀ yìí gbogbo nǹkan bá wò dáa ẹ ti bá mi ẹ ti lágbọ̀ yìí gbogbo nǹkan bá wò dáa àmọ́ tó bá jẹ́ pé irú nǹkan bá lè tẹ̀lé ń jọ̀hún ìdáni ó gbà yóò ti ṣe kí ọkàn yẹn kọ́dà inú ọ̀nà títí ìdáni lè gbà tí ó fi ṣe kí ọkàn yẹn ni pé ó jẹ́ pé ẹ wo irú nǹkan báwọn ọ̀nà irú ọ̀nà báwọn wàláì wọ́n gbà wọ́n fi irú ọ̀nà báwọn wọ́n fi mú àwọn èèyàn lóríṣiríṣi tó jẹ́ pé wọ́n kàn fún ní kinní òun pé tọ̀ ìsákò wọ́n bá di pé wọ́n lọ wọ́n lọ accident bá ṣẹlẹ̀ nǹkan kò bá ṣẹlẹ̀ òun nìkan kò bá kú ẹ bá wọ pé ẹ iṣẹ́ tí wọ́n fún mi yìí bẹ́ẹ̀ ni ẹlòmíì náà bẹ́ẹ̀ tí wọ́n fún níṣẹ́ kàkà wọ́n fún níṣẹ́ kàkà jẹ́jẹ́ náà ní lọ àwọn èèyàn sì lásìdẹ́ǹtì kò sì kú ẹ ọmọ kékeré ọmọ kékeré tanọ́sẹ̀ fún ọmọ kékeré sẹ́ ọmọ kékeré tí wọ́n ń gbé lọ́wọ́ báyìí àwọn yóò sì lásẹ̀ǹdì àwọn òbí yóò sì fúlóòsì sẹ́kù ọmọ kékeré kò sọ́nà tó fẹ́ gbà jáde tó bá ti fẹ́ sá fúnra rẹ̀ kò sí kó ti fẹ́ ẹ̀sìnkù kò lè rìn kò lè sọ̀rọ̀ kò lè ṣe kán yóò sì là kó ń bẹ so eléyìí kò sí ti ń tọ́ka fún wa ti ń tọ́ka ju pé kí ni lọ ju tó ju pé kí ni lọ ju pé kò sí gbogbo tí Allah subhanahu wa ta'ala bá ní yóò séèyàn òun ni ká gbà pé yóò ṣẹlẹ̀ síyàn ìdí ò bá sínú àmọ́tẹ́ yẹn bá ti wá lọ ọkàn ara rẹ̀ papọ̀ mọ́ àwọn kan ipe àwọn wọ̀nyí o àwọn náà ni mo ṣe alátọ̀nà bó ṣe rí tó ń wá ní ọjọ́ Allah subhanahu wa ta'ala àwọn wọ̀nyí o àwọn ni wọ́n máa ṣe alátọ̀nà bó ṣe máa rí ìdáàbòbò bó ṣe máa rí ìṣọ́ kó níbi ewu táwọn ọ̀tá bá ń lé ọ àwọn wọ̀nyí ló fara tì ẹlòmí ọmọ wo pípọ̀ lẹ́yìn tẹ̀sí ń bẹ láyé tí ò tiẹ̀ ní ní bàbá kan tó fara tì wàláì tí a bá ń bá wa kú ẹ kò wá gbúrò bàbá wọn mọ́ wọ́n wá pẹ́ fáá títí nígbà bàbá wọn wá kú ó wá tún wá bàbá wọn lọlé àwọn adé dákùn ń béèrè bàbá alágbájá ni bàbá alágbájá à àmì ẹtìdé àyè ti pẹ́ àtìdé àyè ti pẹ́ bàbá ti ọ̀dọ́ bàbá ti dín bàbá alákọ̀ bàbá ti dálì kìámà so irú ẹni báwọn oníṣègùn wá ní rorí ẹtì báwọn oníṣègùn ìdí ìṣẹ̀dá ló ti sílá káyọ̀ rí pé táwa ni wọ́n fẹ́yìn lẹ̀kún ẹtì báwọn oníṣègùn ta ni bàbá tún ṣe kíni ta ni wọ́n fi tẹ́lẹ̀ fún òun náà ló ti mọ̀ wákàtí ni tó bẹ́ẹ̀ kí ó làkà ìró oró inú ara rẹ pé ah gbogbo tí àbá òun ní gbogbo ẹ̀ náà jẹ́ gbogbo tó bẹ̀yẹ̀ náà òun náà padà kú náà ni ẹ̀ gbogbo pé wàá sọ fún yín gbogbo pé wàá jíjẹ wíwá mímu fún yín gbogbo ẹ̀ náà òun náà padà fáyé lẹ̀ ni nítorí pé oró nínú ìdáni tó wá transfer rẹ kó lọ́dọ̀ ẹni tó ti kú tó tún wá transfer rẹ sọ́dọ̀ ẹlòmíì bí àtúmọ̀ ah, lọ́dọ̀ ẹni so ibi tá a ti lọ òun náà ni pé kíni tẹ́yìn bá ní àkídàtọ̀ àlì súnà wal jamaa ah, èyí ó ṣe kíni èyí ó bọ́ kó olókun ẹrú yóò sì bọ́ kó níbi pé kéèyàn ó lọ káàrẹ́ ni ká lọ máwọn kan látara pé kí látara pa àwọn wá orí kan àbí látara pa wá ìsọ́kù níbi aburú bal yakunu Allahu wahdahu maulahu wa nasiruhu wa nasiruhu irú ẹni bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ni ó máa ń jẹ́ aláfọ̀yàsí rẹ̀ òun nìkan náà ni ó máa lọ lè sábà gbòó tí máa wá wa nasiruhu ọ̀dọ̀ ẹnìkan náà ló sì máa wá ìrànlọ́wọ́ àrànṣe ní máa wá àrànṣe ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala òní wà lọ síbòmíì wàyẹsẹsirú irú ẹni báwọn yóò máa wánà ṣe wàyẹsẹ̀ínú bìhí yóò sì máa wánà lọ́wọ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀nà òde òfìgbà wánà lọ́wọ́ yóò máa bẹ́ẹ̀ náà ni tọ́lá sí anabi sallallahu alaihi wasallam là kalẹ̀ fún àtàwọn fífi Allah subhanahu wa ta'ala yóò máa tọrọ ní máa àwọn àyè dáná fi fiwé wa táwọn tí wọn bá ti tàṣáwùrì tán gbogbo àwọn àyè oríṣiríṣi táwọn fi fiwé fún ayé àpẹ́ àyè gbígbàdúrà ni òun láà máa àdúrà níbẹ̀ àtìjẹ́nì kó tún hawa aládùá kan kó hawa nákàlí kan tó yá máa sa nǹkan báyìí iye báyìí níbàámu pẹ̀lú súra nàbí sallallahu alayhi wa sallam á ti kí ni a máa bẹ Allah subhanahu wa látara bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ kọ̀yẹ̀tì màláhu min kifayati al-mawla wa umur ma la yatimmu liman pé kí ni yóò máa láwọn tító látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ó máa tó

ẹlòmíì ń bẹ láwùjọ nísìnyí tọ́lọ̀ bá ní ọmọ ṣe òun gangan náà ní ọmọ òun ṣe àwọn ìjọba kan bá sọ fún nísìnyí pé má ṣe nǹkan báyìí má o má ṣe nǹkan báyìí o má lọ bí báyìí o wàláì kò ní lọ kò ní kọ́lá kò ní jáde lé ẹnìkan jẹ́ òní wọn ní wọ́n sọ fún un pé kó wọ́n máa lọ lè kí wọn bí tó kú sọ́kọ̀ bá ti tẹ̀ ẹ̀wọ̀n kọ́ mi ògùn tí wọ́n ṣe fún un kò ní lè kí wọn bí tó kú so kò wá lọbẹ látara pé kíni wọn sóògùn fún un ẹ wo olùkọ́ báwọn kò lọbẹ kó lọ sí táàlíà kíni wọn kà wọlé yìí fún tí wọn báwọn ní ti báyìí gan kò ní ti túra ẹ títa gbogbo àwọn ẹ ti mọ̀ pé àbúrò ah, kan bẹ lọ́wọ́ eléyìí ẹ tó wọn báwọn ní ti kò fírì nù bó lè ó ṣe kú tó lè jáde kó lọ lè kí kó lọ lè kí àwọn èèyàn rẹ ó lè jáde kó lọ lè kírun sí la wọn báwọn fírì nù torí pé kíni àwọn tó ń ti àwọn tó gbára lé wọn ti dé kíni wọn ti ṣe nǹkan kan dè wọ fún ọ ẹ wá wò nísìnyí nǹkan tó jẹ́ tọ́ fún ọ kó lọ sí táàzíyà ló jẹ́ tọ́ fún ọ kó lọ kírun sókùlà wọ́n sì hàrámà rẹ̀ fún ọ wọ́n náà sọ ọ́ déwọ̀ wàtíríkà híyà ibadatuhum eléyìí náà túmọ̀ fóun jọ́sìn fún wọn nù ìtumọ̀ náà ni pé èèyàn jọ́sìn fún irú àwọn ẹni báwọn ni ẹni tó wá ní gbogbo nǹkan tá à ń sọ yìí tó lákìdá àdùsílẹ̀ wal jamaa wa yahsulu lahu min quwwatil qalb irú ẹni báwọn yóò ní quwwatil qalb ọkàn rẹ̀ ó lágbára dáadáa òní jẹ́ ọlọ́kàn lílẹ̀ gbogbo tó bá tẹ̀lẹ̀ sí yóò bá lọ́kùnrin ni kò ní jẹ́ pé ẹni tọ́ka rẹ ti fún yẹ́lẹ́yẹ́lẹ́ táburú bá ṣẹlẹ̀ sẹ́lómi nísìn àbí sòrò kan dé bá nísìn àwọn èèyàn tó bá wá ń pa tó bá wá ń kí gbogbo tó bá ń sọ fún pé èèyàn máa dákẹ́ lásán èèyàn máa ń ṣe báyìí máa ń sàwò èèyàn máa dúró lásán dí ọkùnrin òtó èèyàn máa tún máa ń rìn síwájú díẹ̀ sí ni gbogbo èèyàn yóò sì máa kí ni yóò sì máa ráyè nu ọkàn rẹ̀ ṣe pé òun ló padà wá rò pé ẹ̀ tọ̀ kí wá ní ká wá ṣe báyìí níbo lẹ́ ẹtì báwọn abẹ́ni tí àkídà alùsùn náà bá nílẹ̀ lọ́kàn rẹ̀ ọkàn rẹ̀ yóò ṣe kíni yóò ní agbára ọkàn rẹ̀ yóò le yàní ọkàn rẹ̀ kò ní ráyè kò ní sí àyè inú ọkàn láti wọlé gbogbo àwọn kankan nǹkan táwọn èèyàn bá ń sọ irú ẹni bẹ́ẹ̀ wọ́n bá ń sọ òun gan náà ló máa ṣe wáàzí fún wa ibẹ̀ náà ló ti máa ṣe wáàzí fún wa pé èyí dúró lásán èwo ní jẹ́ bẹ́ẹ̀ ẹ́ àwọn tí wọn ò dúró lásán náà ní ti láyè ìṣẹ́ báwọn náà ń ṣubú ẹni tí ò dúró lásán tó fara ẹ ẹ̀sìn báwọn nìyí tó gbogbo àwọn eléyìí nìsín àkídà alùsùnà wal jamaa ní máa bí quwwatul qalb yóò jẹ́ kí ọkàn yìí ó lágbára ma la yasilu ilayhi man lam yablug darajatahu ẹni tí ò bá dé ipò ooru tá a sọ yìí tí ò ní àdìọ́kàn alùsùnà wal jamaa tí ó gbà pé Allah subhanahu wa ta'ala nìkan òun ló lè fara ni <clears throat> nìkan òun náà ló lè ṣe òun ní jíjẹ òun nìkan òun náà ló lè fún un ní mímu òun nìkan òun náà ló lè fún un ní tó ń wá ẹni tí ò bá ti níwádìí ọkàn òun kò lè rí irú tá ń sọ yìí gbogbo ń sọ yìí yóò dàbí fún ni gbogbo àwọn kan ń sọ yìí òun náà ni tó wá wa ó ṣe rí agolé kan tó jẹ́ pé gbogbo àwọn ń wí ká fara tìyàn yá wàhálà tí ó máa sáká kiri bọ́mọ òun sì ní jóró ẹ̀yìn ṣùgbọ́n mọ̀lẹ́ òsè wá ní jóró ẹ̀yìn òun náà ní kó máa káàkiri ilé ológun òun náà ní kó máa káàkiri ilé aláàfáà bọ́mọ òun sì ráyè tó ṣe yọ ju àwọn ẹgbẹ́ rẹ̀ lọ eléyìí wá pọ̀ ó wá pọ̀ gán ibi àwọn ilé tó bá jẹ́ ilé ta'adud ilé tó bá jẹ́ ilé olórogún tẹ́yàn fẹ́yàwó méjì tó fẹ́yàwó mẹ́ta ó náà ló fà tó jẹ́ pé kò sí tó dá tó kéèyàn wà lórí súnà anábì sallallahu alaihi wasallam ẹni tó bá wà lórí súnà anábì sallallahu alaihi wasallam tó wá fẹ́yàwó méjì tó fẹ́yàwó mẹ́ta irú ẹni bẹ́ẹ̀ ọ̀là káwọn ìyàwó máa lura wọn jojúmọ́ ọkàn rẹ̀ balẹ̀ ẹ̀sì bá mi ọkàn rẹ̀ balẹ̀ so ọkàn rẹ̀ ó balẹ̀ látara pé kíni látara pé kò sẹ́nìkan tí ó máa wá lọ lé ológun kan lórí ẹnìkan nù wọn tí ó máa wá lọ́dọ̀ àwọn àbẹ́ àwọn ṣàyàtìn ìpè tọ̀ ẹ ìyáálé mi ẹ bá ti nǹkan báyìí fún kò sẹ́nìkan tí ó máa wá lọ lé ológun nù wọn tí ó wá sọ fẹ́ ọmọ orogún mi ẹ̀yìn eh, kọ́dà léèwé ní eh, kíní tó lọ ní simẹ́sà tó lọ àbí táàmù tó lọ ọmọ mi ti kò kíní àmọ́ ní táàmù yìí ti báyìí ó tún wá lọ dé ti kò kẹrin ọmọ orogún mi wá ti kò kíní wàláì wọ́n ń rò lẹ́jọ́ káàkiri àwọn àbọ̀ lóògùn yẹn àwọn wọ́n rò lẹ́jọ́ káàkiri wọn wò pé kí lábẹ́ ṣe sí fẹ́ẹ̀tọ̀ ọmọ orogún mi ẹ gbogbo àwọn nǹkan báyìí látara kí ni látara pé kò sí àkídà kò sí àkídà tó gbádùn nínú ọkàn èèyàn bọ̀ tí ìbá wà lórí súnà tí ìbá wà lórí àkídà àti súnà wal jama'a yóò ní fọkànbalẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ nìsín wọ́n bára wọn pẹ̀lú ìyàwó rẹ̀ débi pé kò ní jẹun rẹ̀ kò lè jẹun rẹ̀ má yóò ní ah, ọkàn mi ò balẹ̀ lórí ẹ̀ ó máa fi nǹkan tó jẹ fún mi ó máa fi pọ́ìsì tó jẹ fóun ẹni tó bá jẹ pé ẹni tó wà lórí àkídà àti súnà wal jama'a ni ìyàwó ò ní láéláé rò pé gbogbo tó bá wò sẹ̀ láàrin wa sọ́kọ rẹ̀ kó wá rò pé òun àfi má jèlé tó jẹ fún kí ni ó bá dé bẹ́ẹ̀ yóò àfi má jèlé tó jẹ fún láéláé ẹni tó lágbóyà àkídà al-sunnah wal jamā'ah látara pé kò sí àkídà òun náà ló fà á tó jẹ́ pé tẹ́ ẹ bá rí ọmọ mi <clears throat> láwọn ọmọ mi kátó ọmọ lójú ọ̀nà àkídà al-sunnah wal jamā'ah wàláhì òun náà ní máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún gbogbo ẹni tó wá wà lórí akídàtọ̀ àrí súnà wal jamaa òun náà ni ọmọ náà irú ọmọ náà ni ó láàánú òbí bóbi bá dàgbà tán bóbi bá dàgbà tó dogó tán tí ò lágbá láti ṣe kankan àwọn tí ó láàánú òbí tí ó máa tọ́jú òbí àwọn náà làwọn ọmọ tán bá ní àkídà àrí súnà wal jamaa nítorí pé wọ́n lágbọ́ iye gbogbo nǹkan tá à ń sọ yìí wọ́n mọ̀ pé lọ́lọ́run wí nípa òbí wọ́n mọ̀ bí ẹ̀sìn lè rí bínú Allah subhanahu wa ta'ala òbí wọ́n mọ̀ wá ṣe kí ni wọ́n wá máa tọ́jú òbí wọn wọ́n máa ṣàánú wọn ibi tí o ti sí akídájọ àdì súnà wal jamaa ibẹ̀ náà lẹ́sìn rọ́mà míì tí ó ní ẹ kidnap òun ẹ òun náà ni ó òun náà ni ó jọ ni ó jọ pawọ́pọ̀ pẹ̀lú àwọn àwọn gbọ́mọgbọ́mọ tí ẹ gbé mi tí ẹ bá wá gbé mi dáàdi lówó ó ń bẹ wọn ẹ má gba two million lọ́wọ́ wọn o ẹ béèrè five million ní wọn ò wà ẹ̀sìn báwọn ní irú ọmọ báwọn ní sìn kí ló fẹ́ ṣe onísìn ó fẹ́ gbé bàbá rẹ̀ lẹ́mìí gbóná ó fẹ́ gba dúkìá wọ bàbá rẹ̀ nítorí pé kí ni kò sí àkídà tó jinlẹ̀ tẹ́yìn bá ní àkídà alùsùnà wal jama'a òbí ò ní fọkànbalẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ yóò mọ̀ yí pé pé yóò mọ̀ mọ̀ ń kọ́ ìròyìn yí pé a ọwọ́ sì fún àwọn ajínigbé bí ẹ ní ìròyìn ẹ àwọn ìròyìn kan ẹ ìròyìn máa fi lẹ́jẹ̀ rúru tí wọ́n máa ń pé tọ ọwọ́ tẹ kíníkan kíníkan wà ẹ padà máa gbọ́ ọmọ àwọn oníṣẹ́ báyìí tẹ́lómi bá mí lókè báyìí ẹ̀mí rẹ̀ ó sì já lọlẹ̀ ẹ padà máa gbọ́ tẹ́wíhùn ẹ̀mí rẹ̀ ó sì já lọlẹ̀ tẹ́másì ẹ́ dèrò ìgbà ọwọ́ tẹ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn méjì kan nílùú báyìí báyìí báyìí látìgbé báyìí báyìí ẹni tó mọ̀ pé ẹlẹ́gbẹ́ òkùnkùn lọ́mọ ọ̀hún ẹ̀mí rẹ̀ ti lọ wàláì ọkàn rẹ̀ ò ní balẹ̀ àgbà tó bá tẹ̀sẹ̀ wá kà á tán kí á lágbájá lágbájá lágbájá báyìí tí wàá sọmọ rẹ̀ ń bẹ́ẹ̀ ló sì wá sí ẹ̀ẹ́ yóò wá ní káyà ń padà wá gbowó kó padà wá gbọ́ ọmọ ẹgbẹ́ ló ti gbà lọ́wọ́ ta ni ìlà ni ọkàn mi tẹ̀ wá balẹ̀ báyìí ẹ wá wò ní sìn wọ́n tún wá sí èrò míì lọ́la àyà rẹ̀ tún lókè wọ́n tún sí èmi lọ́tún la àyà rẹ̀ tún lókè ètò ìbára mi kí ni ṣe òun nísìnyí ẹ̀mí ń já lọ díẹ̀ díẹ̀ nù oṣù rẹ̀ ọmọ tí ń ṣe súnà ìyóhùn ló ń gbógun tì ọmọ ń tẹ̀lé lánàá Ànábì sallallahu látara pé kíni kò kúnlẹ̀ fún ọ látara pé kíni kò kúnlẹ̀ fún ọ látara pé gbogbo nǹkan tó jẹ́ bídíà nú ẹ̀sìn látara pé kìí ṣe bìdáwù kìí lọ bí bìdá <clears throat> kìí lọ bí káṣọ òkú ijọ́ mẹ́jọ ijọ́ mẹ́ta ijọ́ mẹ́rin látara bẹ́ẹ̀ ó dọ̀mọ́kọ́ ma ẹ wo àwùjọ wa ẹ wo tó burú dé níta àwọn afi mọ ọmọkọ́mọ lónìí láwùjọ wa òun náà ní súnà kí wọn máa tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi ah ọmọ burúkú yẹn

tó jẹ́ pé tó o bá ń gbọ́ pé ah, wọ́n fún àwọn kan tí wọ́n ní wọ́n ń gérí òkú wọ́n kàn mọ́ ti dákọ̀ wọn tẹ̀kọ́ àwọn oníwèé òyìn wọ́n kàn ní wọ́n fún àwọn kan nílùú lọ́rin wọ́n mú àwọn èèyàn mẹ́jọ kan nílùú lọ́rin tí wọ́n ń gé tí wọ́n ká eré òkú mọ́ wọn lọ́wọ́ ìwọ́n tó wá fẹ́ ká alákàgbádùn lọ́lẹ̀ wo inú ìwé ìròyìn ẹ̀sìn bá mi bí wọ́n sọ fún nù ti fẹ́ ká lọ́lẹ̀ wo ó tó wá irú ẹni tó bá ti mọ̀ pé irú tẹ́kíṣẹ́ bá ń bẹ lọ́wọ́ ọmọ rẹ̀ kí ni ó ṣe ìwé ìròyìn ni kò ní wà tí ó jáde pé wo lè bá ara ìwé ìròyìn báyìí wá àbí kó gbé fóònù kó tètè kọ ọmọ rẹ̀ pé ń bolówà ń bolówà àmú wa mìkan pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni ọkàn ló ti wà balẹ̀ ẹ̀wùn kan báwọn nìyí nítorí kó mọ ewu tẹ́tí ń bẹ ní ọmọ rẹ̀ kò sóbi tí òbí tí ó bá ṣàbòsí lókù kò sí òbí tí wọ́n máa ń ṣèròyìn pé wọ́n máa wọ̀ dáhàn kan wọ́n máa wọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan wọ́n máa wọ̀ tí wọ́n òkú kan tí ti wá kó lọ pé ee tẹ̀sí ọkọ màmí bẹ́ẹ̀ báyìí ó jẹ́ ọmọ tí ń ṣe súnà wàláì kò sóbi tí ó máa ní irú ọkàn bẹ́ẹ̀ àwọn tó máa ń pàpè mọ́ra lọ lékéwú àwọn náà ń jó nǹkan káàkiri tó tí wọ́n ń kọ́ wọn lékéwú náà ni wọ́n ti ń jó nǹkan wọ́n ti ń ṣe gbogbo àwọn èyí ti dìhùn irú eléyìí ẹ ọmọ yóò ti sẹ́kù ní sẹ́kù lábọ̀ ó ra mọ́tò wọn náà para àdúgbò ẹwà jẹ́ ah, ẹwà bá mi yọ owó ọmọ mi ra mọ́tò níbo ló ti rí kan iṣẹ́ ní ṣe iṣẹ́ báwọn èèyàn iṣẹ́ ẹni báyìí ní ẹni báyìí ní ọ̀rọ̀ yóò ní ṣe ló ń kọ́lé náà ń yá ọmọ mi ọmọ mi kí ọmọ banújẹ́ lé lórí ìwúrò àwọn nǹkan báyìí nìsín kò sí tó jẹ́ ká má irú ẹ̀ mọ́ láwùjọ wa kò sí tí ò ní jẹ́ kóbi ó ní fọ̀kànbalẹ̀ láwùjọ tó tayọ pé kíni tó tayọ pé àkídàtò àlì súnà wal jamaa ó kéré ó kéré láwùjọ ìdí àkídàtò àlì súnà wal jamaa bá wá á ní fọ̀kànbalẹ̀ òbí ó ní fọ̀kànbalẹ̀ lórí ọmọ rẹ̀ kọ́lá bóbi wọn bá ṣe súnà tó ìbá wa ṣe súnà yóò tún wá gbádùn rẹ̀ jù ẹ̀ ìmọ̀ ìmájì fámì tó bá jẹ́ pé bàbá rẹ̀ onísúnà ni ìyá rẹ̀ onísúnà ni àwọn ọmọ náà ń sún náà ni àwọn yìí wọ́n ti lọ gbádùn gbèsè ayé wọn jù wàláì ìṣẹ́ni yóò máa tẹ̀ ń kó pé èmi ò kúnlẹ̀ fún tó bá ti kúnlẹ̀ fún mi ní sanwó léwé rẹ mọ́nù òtí rẹni tí yóò máa sanwó léwé rẹ nù tó bá ti kúnlẹ̀ fún mi òtí tó ti máa jẹun nù tó bá ti kúnlẹ̀ fún mi òtí bàbá mi nù tó bá ti kúnlẹ̀ fún mi òtí sálà ni àti ẹnu mọ́tì látara súnà látara súnà nàbì sallallahu alaihi wasallam òbí ó ti lóun fẹ́ rí lójúmọ́

wa wá gbógun ti ọmọ yẹn ẹlòmíì ó ba débi pé ẹni tó bá mọ̀ láfa ọmọ rẹ̀ yóò tún wá lọlé wọn yóò lè kéde lérí bẹ́ẹ̀ ìgbé ọmọ mi gbọ́dọ̀ jáde lérí lọ́dọ̀ yín máa o ẹ̀yin lẹ́ ọmọ mi kọ́ púpọ̀ irú ẹni báwọn náà ajẹ́kọ́tà náà ìbá wà láyé tọmọ rẹ̀ bá ṣe súnà yóò lọlé ànábì yóò lọlé ké bá o ìwọ lóní kọ́mọ̀ mi mọ́ fúnlẹ̀ máa o ìwọ lóní kọ́mọ̀ mi kó pinnu baálẹ̀ o ìwọ lóní kọ́mọ̀ mi kíkó tó rẹ̀ kó má fa kókó sẹ̀ máa o ìwọ lóní kọ́mọ̀ mi máa hẹ́hà kó máa lo jìlbáàbò irú ẹni báwọn yóò lọlé bá nàbí sọ̀lá wa lọ́sàn yóò lọlé àtàkì gbogbo orú eléyìí nìsín olóyè ká máa sọ́ra fún ìgbé tá a bá sọ pé àwọn Yorùbá ní bàbá na alájá kí náà ní òde ó ní ara ó ta alájá bàbá najá ara ó ti kí ni ara ó ta alájá ìwọ náà tó bá gbé ẹran kalẹ̀ ní kẹ́nìkan wà nà rẹ̀ ìwọ kọ́ ló náà àmọ́ ara ó ta ọ́ tẹ́yìn bá wá ń takò sódà ànábì sallallahu alaihi wasallam sára oníta ànábì ẹ́ nígbà tẹ́yìn takò ànábì sallallahu alaihi wasallam ni nígbà tẹ́yìn bá ti ń takò ìlànà rẹ̀ tó látara àdí eléyìí àkídàtò àdìsúná wàlìjàmá àdìsá ti lọ òun náà ní pé nínú ẹ̀sà àkídàtò àkídà àdìsúná wàlìjàmá òun náà ní pé kíni òun náà ní pé máa jogún iyì fún yàn yóò jẹ́ kéèyàn níyì yóò sì jẹ́ kéèyàn lápọ́nlé láwùjọ tí ẹ̀ bá wà ìdá wa ń sọ àtàpọ́nlé yìí kò sẹ́ni tí ó mọ̀ àyàfi ẹ̀ tó náà bá wà lórí ẹ̀sìn tó gbẹ lómi òtún máa wò ó nídìí pé ìwò lẹ́wà ní ìwò ní máa bẹ̀rẹ̀ àwùjọ wàláì ẹni wà lórí àkídá tó àlùsùn náà wal jamaa wọn ò ní ìdọ́dọ̀ ẹni tó náà bá mọ̀rú àkídá yẹn ẹni tó bá lágbọ́ yẹ wọn ò jẹ ní ẹni tó ní ìdọ́dọ̀ rẹ̀ ìdó wa gajù láyé máa ní ìdó gajù láyé ibi máa lápẹ̀lẹ́ tó gajù òun náà lọ́dọ̀ Allah yorùbá yìí bá ń pààyàn lé wọ́n máa ń pè lẹ́ni gíga wọ́n ń pè lẹ́ni àpọ́nlé tí wọ́n ń ta ní mọ́ǹkì tí wọ́n ń ta ní mẹ́wàá mẹ́sàn-án mẹ́wàá tí irú ẹni báwọn tí yorùbá ti sí lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam irú ẹni báwọn ó yẹ pẹrẹ ju èkúté ṣọ́ọ̀ṣì lọ ẹ mọ bí èkúté ṣọ́ọ̀ṣì ṣe jẹ pẹrẹ òun náà ní pé kí ni èkúté tí ẹ wọ èkúté tó wà ní ni ó máa jẹ mẹ ẹ kí o sọsí nǹkan tí ó jẹ yóò yẹ pẹrẹ ibi ní ó fẹ́ pa àmọ́ irú ẹni tó wà lórí àkídàtọ̀ àdìsúnà wal jamaa irú ẹni báwọn abìyí ni níwájú Allah subhanahu wa ta'ala abíyì ni lọ́dọ̀ àwọn tó bá dá nǹkan mọ̀ so àmì lọ́dọ̀ àwọn tí ò dá nǹkan mọ̀ wọ́n máa fìyà jẹ wọ́n máa fara ní wọ́n máa fúnlẹ̀ mọ́ nítorí pé kíni nítorí kò sí ní wọ́n ti láwùjọ ìwé ẹni báwọn tó bá wá dúró lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam tó dúró lórí súnà nàbì sallallahu alaihi wasallam ìwé ẹni báwọn yóò ní fọkànbalẹ̀ ní ẹ̀mí rẹ̀ nínú nǹkan tí ń ṣe tó bá jẹ́ òkúta kìámà yóò ti wà lára àwọn tí ó ti kíni tí ó ní fọkànbalẹ̀ ọba àlekẹ́lá ní alladhina amanu walam yalbisu walam yalbisu imanahum bidhulm ulaika lahumul amnu wa hum muhtadun ẹ̀rí tó pàṣẹ ó ròyìn àwọn tí wọ́n ní fọkànbalẹ̀ kò sọ fún apá àwọn tó lówó ni o kò láwọn tó ní mọ́tò kò láwọn tó kọ́lé kò láwọn tó lọ́mọ tó ròyìn wọn ọ̀hún náà ní pé kí ni alladhina amanu àwọn tí wọ́n nígbàgbọ́ wàlàmìyálì tuntun ìmánà òun wọn ò fi ṣírìkù kún inú gbàgbọ́ wọn irú àwọn bá wọn kò dáì kẹlẹ́ humul am àwọn wọ̀nyí wọn àwọn làwọn tí wọ́n ní fọkànbalẹ̀ àwọn ni wọ́n ní fọkànbalẹ̀ láyé tó bá dijọ́ gbé dàrí kìámà wọ́n ti tún wọn àwọn tí wọ́n ní fọkànbalẹ̀ kó o ní bikini mina alifaza il akbar ẹ̀rù tó tóbi jù láyé ẹ̀rù jẹ̀jẹ̀ tó lágbára jù láyé òun náà lẹ̀rù jẹ̀jẹ̀ jọ́ gbé dàrí kìámà àwọn táwọn sọ yìí ọkàn wọn balẹ̀ kó o níbi ẹ̀rù jẹ̀jẹ̀ ọjọ́ gbé dàrí kìámà tó látara àdé eléyìí Ah, gbogbo àwa tí a bá ń gbógun tuntun ànábì sallallahu alayhi wa sallam káwa náà ronú ká ronú fi wàdà káṣá fi tiẹ̀ sọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam gan ó tó yẹn ní ronú ibi a ah, ànábì ló ta ànábì ni wọ́n ta àfi tí wọ́n ń sèyí sí ó tó yẹn ronú kó ronú kó fi wàdà kó náà múlànà ànábì sallallahu alayhi wa sallam kó múlànà ànábì fàn kó mọ ìlójú ànábì gbogbo ọmọlẹ́yìn ànábì náà ni gbogbo gbogbo àwọn táwa wà lójú náà nàbì sallallahu alaihi wasallam kí wọ́n fara ni wá sẹ́yìn rí mi alátara rẹ̀ gbogbo wa náà ká gbìyànjú ká ṣe kíni ká ti ọkàn wa gírí káwọn tó rí ìlànà tá a wà yìí ìlànà nàbì sallallahu alaihi wasallam ni ìlànà tó tọ́ ni ìlànà tó yẹn ti máa dáadẹ́wò ni Allah subhanahu wa ta'ala ó tẹ́ wa wò kó wò pé tí n tó wà lórí ẹ̀ wà lórí ẹ̀ lóòótọ́ àbí lórí ahọ́n ni ọba àdìgbọ́lá ní alif lam mim ahasiba an-nasu an ọba àlekè ọlá ní táwọn ọmọ ènìyàn ń rò pé káwọn kàn máa fẹ́ sọ lẹ́nu lásán ọ̀rọ̀ eré aha lásán anígbàgbọ́ à ń ṣe súnà àwà lórí ìlànà àwọn sálàf fáwọn láàyò tànù àwa ní dáwọn wò rárá àti ẹni tẹ́sí wọn wò á níbi kankan wọn wò káwọ pé bóyá oníbẹ̀ àdúgbò níbẹ̀ lóòótọ́ ọba àlekè ọlá ní wàlá kọ́ fatanna alladhina min qablihim wàlá ya'lamanna Allahu alladhina sadaqu wàlá ya'lamanna al-kadhibin ọba àlekè ọlá ní àwọn tó ti wáyé síwájú wọn adánwò wo anabi sallallahu alayhi wa sallam allah subhanahu wa ta'ala dánwò pẹ̀lú àdánwò eríṣiríṣi afọ àdánwò ọmọ dánwò ọmọ kú fún ìyàwó kú fún ó fi àdánwò àìríjà ìrímu ó fi dán anabi sallallahu alayhi wa sallam wò ó fi àdánwò ìgbógunti táwọn kèfèrí gbógunti ó fi dán anabi sallallahu alayhi wa sallam wò wọ́n sá anabi lọ gbẹ lérí anabi wa ń sọ pé kayfa yuflihu qawmun shajju nabiyyahum anabi ní àwọn ìjọ wọ̀nyí bóòlù yóò ṣe soríire ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà tí wọ́n fi là ṣáájú nàbí ìyàhún anábì wọn ti ń pè wọ́n fẹ́ kú olójú ọ̀nà ẹ̀bọ anábì wọn ti ń pè wọ́n lọ síbi ọ̀la anábì tí wọ́n ti ń pè wọ́n lọ síbi inú àlìjẹ́nà tó wà lìjọ́ gbéra àlìkìyàmà wọ́n sì sa lọ́gbẹ́ lórí anábì wọn fọwọ́ nu ẹ̀jẹ̀ báyìí síbẹ̀síbẹ̀ náà kílẹ̀ tí nǹkan yìí bá yé wọn ni wọn ò ní máa ṣe tí wọ́n ń ṣe yìí anábì tó ń káàánú wa lórí kíni lórí bí wọ́n saburú bá nàbì níbo làwa ti di tiwa láwùjọ wa lónìí tó jẹ́ pé kíni kò sáànú pé ká ti gbìyànjú ká sáànú ká pé àwọn èèyàn tó jọ́ náà àbí ká ṣe kíni àbí ká wá bá ti yọ wọn kó lójú ọ̀nà ká yọ gbogbo wọn dànù kó ní ọ̀nà Islam ẹja mọ iye àwọn tá a bá kú dẹ́lu mi ọmọ wínú ba ṣe báyà wá sí ẹ̀ka èèyàn méjì ló ká mọ̀ pé àwọn tá a mọ̀ ṣe Islam ní ṣe Islam tiẹ̀ ni àbí islam tí anabi sallallahu alayhi wa sallam anabi ò gbé islam wá ní islam pé kó wá yọ àwọn èèyàn dànù islam ń dàgbà sí ni lágbà tí anabi sallallahu alayhi wa sallam fi lọ. so gbogbo bí àwọn eléyìí nígbà àdánwò yìí tá a ti lọ ni pé àwọn anabi là kọ́kọ́ àwọn tó kọ́kọ́ dàdánwò ibẹ̀ náà àwọn anabi tó jẹ́ pé wọ́n pa á ni nítorí kíni nítorí pé ń pè wọ́n kò níbi ẹbọ ẹ kò níbi ẹbọ kẹ́bẹ̀ náà ni a rí inú àwọn sàbí anabi Ammar ibn Yasir wọ́n fi yà jẹ wọ́n ẹ̀ Sumayya àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ kú lórí ẹ̀sìn nínú islam òun náà ni Sumayya wọ́n nà wọ́n fi àjẹ́ wọ́n sì pa nítorí kó ba islam nínú àwọn nǹkan tí yẹn máa rí ní sùtánì nítorí pé kí ni èèyàn wà lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam ara àwọn ẹlòmíì wọ́n fúnra ẹ̀ wọ́n wá fún wa lóúnjẹ ẹ fún wa lómi ẹ fún wa lómi ẹ ní ti Allah subhanahu wa ta'ala àwọn kèfèrí àwọn munafiki inú sọ́tò munafikun wọn ni humul ladina yaquluna la tunfiqu ala man inda rasulillah hatta yanfadu walillahi khaza'inu samawati wal ard walakinna al-munafiqina la yafqahun ọba àlekíọ́lá ní àwọn mùnàfíkì tá à ń sọ àwọn náà ni àwọn tá à ń sọ wípé ẹ má fún àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ẹ má fún wọn ní kankan o la tunfiqu ala man inda rasulillah àwọn tó láwọn gba ìsìláàmù ẹ má fún wọn ní jíjẹ ẹ má fún wọn ní ẹ̀yìn tẹ́ bá jẹ́ fámìlì wọn ẹ fúnlẹ̀ mọ́ wọn ẹ má fún wa lówó ẹ má fún wa ní dúkìá tún ẹ má fún wa lówó ẹ má fún wa lóúnjẹ ẹ má ṣàánú wa àti àyẹ̀fọ́ àdùsí owó fi túká tí gbogbo wọn fi ṣe kí ni tí wọn fi palẹ̀ máa tí wọn fi ní tiẹ̀ tí wọ́n ṣe o mọ́ ọba àlekẹ́lá wa sọ fún wa pé ẹ sanra yín ó ní walillahi khazainu samawati wal ard ọba àlekẹ́lá òun ló ní pẹpẹ ọrọ̀ sánmà àtìlẹ̀ ẹ̀dẹ̀ àti pẹpẹ ọrọ̀ títí ń bẹ sánmà ní tó jẹ́ tó owó dúkìá àti títí bẹ lẹ́lẹ̀ ni ọwọ́ Allah subhanahu wa ta'ala ló wà walakinnal munafiqina la yafqahun àbáwọn munafiki ele ní ti báyìí ó ń túmọ̀ pé kíni ó ń túmọ̀ pé ẹni tó bá wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ máa rádànwò ó gbọ́dọ̀ máa rí àdánwò bó bá ṣe máa ó pọ̀ bó bá wá pọ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà rí wa ta'ala sí pàtàkì bẹ́ẹ̀ lọ́wọ́ ọbẹ̀ lọ́wọ́ pé ta ni ẹni tí ànábì ní ẹni tí ìmánì rẹ̀ ga jù òun náà ní kíni òun náà ní ẹni tí àdánwò rẹ̀ bá pọ̀ jù òun náà ní tí máa aládánwò jù àwọn tó wá aládánwò jù ní àwọn ẹ̀dá ànábì sallallahu alaihi wasallam ní àwọn ànábì ni àwọn ànábì Allah subhanahu wa ta'ala ni thumma al-amthal fal-amthal lẹ́yìn náà làwọn tó bá tún wá fẹ́ rí bíi tiwọn yàní àwọn tó máa rìn lórí ìlànà wọn àwọn náà tún láti ní àwọn náà wọn máa rí àdánwò látara pé kíni látara kí wọ́n tẹ̀lé súnà nàbí sallallahu alayhi wa sallam so ibi tá a ti lọ òun náà níbi ibi ayé allah subhanahu wa ta'ala ta kàfúnra wa suratul ankabut ọba àlekè ọlá ní walaqad fatanna alladhina min qablihim pàápàá jùlọ àwọn ọba tá a dá yín àti dán àwọn tí wọ́n kọjá síwájú yín àti dán wọn wò àwọn tí wọ́n lọ síwájú yín àti dán wọn wò wala ya'lamanna allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin ọba àlekè ọlá látara àdáwò tó bá ti fún yín ó lóun ó mọ ẹni tó bá jẹ́ pé òdodo ó wà lórí òdodo lóòótọ́ ẹni tí ń tẹ̀lé lánàá níbi lóòótọ́ yóò mà nígbà tó bá rà dẹ̀wò wàlà yà á lámà nàlẹ́kẹ́ àdìbí yóò sì mọ ẹni tó bá jẹ́ pé irọ́ nípa irọ́ nípa orí ahọ́n lásán ni nígbà tó bá ti ládàwò kékeré kan báyìí ní tó bá lóun ò sẹ̀sìn má ó kékeré kan ní tó bá lóun ò sẹ̀sùn náà nàbì sallallahu alaihi wasallam látara eléyìí ní ti àdìmọ̀ pé kí ni irú ẹni báwọn irọ́ nípa ibi tá a ti lọ òun náà ni pé kíni òun náà ni pé bí ẹ bá wà lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam tó dó lórí àkídà ahli sunna wal jamaa irú ẹni bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dà gẹ́gẹ́ bá nabi sallallahu alayhi wa sallam ti sọ ànábì ní irú ẹni báwọn nígbà tí ó bá dìgbẹ̀yìn ayé ẹni tó bá gbá súnà ànábì mú ànábì ní kal qabidi ala al jamra yóò dà gẹ́gẹ́ bí ẹni tó di ògùn náà mú báyìí kéèyàn mú ògùn náà kó wá dì mọ́ wọ̀rẹ̀ báyìí ànábì ní bí ẹni tó bá mú súnà ànábì sallallahu alaihi wasallam tó bá gbà mú dáadáa nígbẹ̀yìn ayé nígbà tí gbogbo nǹkan bá ń dàrú tí gbogbo nǹkan bá ń dàjòjì bí ó ṣe rí nù bẹ́ẹ̀ náà ní sẹ́wọ́n wá láwùjọ wa lónìí ẹ súnà látara pé súnà ẹlòmíì wò ní fún oníṣẹ́ látara pé súnà òní fẹ́ ẹlòmíì yàwó ẹlòmíì nìsín ó sì yàwó tó fẹ́ fẹ́ ó sì ti wù ú àmọ́ sọ òní kúnlẹ̀ tó bá tilẹ̀ ní kúnlẹ̀ tó bá ti lóò ní kúnlẹ̀ àní fún ìyàwó tó bá ti lóò ní segbá ó mu obì wá ó mu gbá wá ó mu kíní wá ó mu awò wá bẹ́sẹ̀ ń ṣe lé tiwa nu tó bá ti lóò ní se àní fún ìyàwó lérí ìkúnlẹ̀ wàláì ọmọ ẹnìkan ní sìn bọ́lá ẹ̀ ń dààmú káàkiri sìn lórí ìkúnlẹ̀ ẹni tó fẹ́ nìsín wọ́n ti jọ ó ti gbọ́ra ẹ yé olóhùn fẹ́ àmọ́ àwọn òbí rẹ ní tẹ́kùtì ò bá ti ní kúnlẹ̀ ètí bá wọn wá tún sọ fún pé ṣe bọ́jọ́ kàún náà ni ìṣẹ́fẹ́ kàún náà ló kàn kúnlẹ̀ ètí bá kí ló fẹ́ fi ṣe gan kílẹ̀ kì fúnlẹ̀ ọ̀hún kí ló lé yín fún ọlá kí ló dínkù fún yín nínú àpọ́nlé pé wọn ò kàn fúnlẹ̀ fún ọlá sán kí ló dínkù fún ọnú àpọ́nlé tí ìbá ti pé làákàyè ẹ̀sìn bá ìròyìn náà nípa ìròyìn lásán kí ló dínkù fún ọ ebe ń pàdé àwọn ẹlòmíì tí wọn fúnlẹ̀ tẹ̀bá dé bí èkó nísìnyí pẹ̀lú àwọn èkó nísìnyí ẹ̀ ṣe kí ni ẹ̀ pàdé ara yín ẹ̀ bàrà yín lọ́wọ́ ẹ́ irú eléyìí ní ìdíkí ló wá dínkù ọmọ èbó kékeré ní tó tún ọmọ ọmọ rẹ ẹlò yóò kàn sí ẹlò sí ọ̀nà ẹlò àwọn yóò ti bọ̀ lọ́wọ́ òsì kankan inú a òsì ní bàjẹ́ kí wàá lóyún pé tábà dé láàrin ara wáyà yìí á wà á múra kankan ní nǹkan tí ò ẹ̀sìn ní nǹkan tí ò wa wa kó fi ẹsẹ̀ wọ́n ma òdodo wọ́n ma lódodo ni wọ́n sì ma tẹ̀lé wọ́n fi wá sínú àwọn tí wọ́n ma ìbàjẹ́ níbàjẹ́ ni wọ́n ma jìnnà sí ní gbogbo ọ̀nà kó wá jẹ́ kí awa lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam kí ikú ká wa má bẹ́ẹ̀ kí ikú pa wá lórí ẹ̀ innahu waliyu dhalika wal qadiru alayhi hadha wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa wa hamdik wa atubu